Deus الله تعالى وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا وعن خلدة بنت حكيم بنت حكيم قالت سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول من نزل منزلا فقال أعوذ بكلمات الله التامات من شر ما خلق بل يضره شيء حتى يرحل من منزله ذلك إلى داني يقعد أكون كرة ضواصر مثل أن قطع فتاتي بلي دني في تلوك بشايوة من كنف ونين يعبدو oníkàlùkù ló ń fẹ́ àbò oníkàlùkù ló ń fẹ́ kó wọn máa bẹ̀ lọ́dẹ̀ sọ́ọ́lọ́ ní àbúrò kan mọ́tò ká ìdá kan kó má ti ṣẹlẹ̀ tó àbò pàtàkì púpọ̀ ẹ̀rí pé nínú tọ́nà ọmọdé ọlọ́dà wa tó ti ṣe ìyàn kí àwọn akọ̀rọ̀ yìí. òun náà ní kó ń fi wọn lọ́kàn balẹ̀ níbi ìbẹ̀rù ìmọ̀jẹ́ tí bẹ̀rù ọ̀jẹ̀ tí wọn. onífẹ̀lẹ̀ àbójú rọ̀bẹ̀ hẹ́ẹ̀dẹ̀n bẹ́yì ẹlẹ́rìí ọ̀pọ̀ àná hùn mí jùwọ̀ ìwọ̀ ẹ̀ẹ́mẹ́nà hùn mí nìkan. wọ́n yà mẹ́sìn olúwa. ọba tó ti kó náà ló lè léyìí ọba tó ní sàábà ọba tó ti gbé òun ló fún wa ló ń fún wa ló ń tẹ̀sẹ̀ tí òkèké ló pa wọn òun náà sì lọ́ba tó ń fún wọn lọ́wọ́ balẹ̀ tó dẹ̀rù bà wọn. àbó pàtàkì púpọ̀ ni ó lọ́nà òun wa ló ti fi hàn wá pé nínú ẹ̀sán ẹ̀tọ̀wọ̀sì òun náà bẹ àbò ẹnikẹ́ni tó bá ti ọlọ́mọ ọba lọ́kàn nínú ìjọ tí ò fi ìtàkà sọ̀rọ̀ gbọ́ pẹ̀lú rẹ̀ nínú ìjọ ọ̀mùdẹ̀lábẹ́ sí ọlọ́mọ ọba yóò fi àbò yóò fi jẹ ọlọ́mọ ẹlẹ́yìn náà àmà wọ́n lè yẹn dìbò ìmọ̀ ẹlẹ́kùn dẹ́gbọ́n. أولئك لهم الأمن وهم مهتدون àwọn ìjọ ọlọ́wọ́ bá wọ́ tí wọn ò ní ìgbàgbọ́ òde ní wọn wọ́n papọ̀ máa bò ìyẹn ní ike tí wọn ò ní ìgbàgbọ́ òde ní wọn papọ̀ máa ìjẹ́bọ sọ́lọ̀ ilẹ̀ ìkẹlẹ̀ ọ̀hùnmọ̀lẹ̀ ọ̀mùnúwọ̀bùn mọ̀ọ́sẹ̀dó àwọn eléyìí ìgbàlẹ̀ ọkọ̀ ọ̀sẹ̀ tiwọn. àwọn sì lẹ́nu tí ó jẹun tán máa nínú ayé yìí ọlọ́run fi hàn sí nínú ẹ̀sẹ̀ òun náà ní kí ayé rẹ̀ balẹ̀ rẹ̀ balẹ̀. Tàlẹ́ náà nínú wa tí ọ̀sẹ̀ wọn balẹ̀. Tàlẹ́ náà nínú wa tí ọ̀sẹ̀ ní Oníkálukú ẹ̀rí yẹ gbogbo ìgbà tí ẹ máa ń tàdúrà ìyẹn máa ń tàdúrà kọ́lọ̀ ọ̀gbọ́n fún ọlọ́kàn balẹ̀ nù kọ́lọ̀ ọ̀gbọ́n dáyà balẹ̀ nítorí pé pákàleke ọ̀gbọ́n mi ìyá láàmú. ìdí ni ìtọ́nà ti pàkíyèsí wa ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àyà ìgbọ̀n náà lọ síbi mímáa ti àwọn nǹkan tí wọ́n ní ní ìfàyàbalẹ̀ tẹ̀wọ̀hídì lẹ́gbọ́n yẹn ẹnikẹ́ni tó bá mójútó tẹ̀wọ̀hídì rẹ̀ títí ti ìtẹ̀bọ́ sọ́nà ọ̀rọ̀ ẹlẹ́dàá wa ìgbàlẹ̀ ọkàn tẹ̀tẹ̀ kọ́nà ọ̀hún ti ìgbàlẹ̀ ọkàn ní tẹ̀lẹ̀ àtẹ̀tẹ̀. bákan náà ọlọ́sìn ní alẹ́rẹ́bí ní kìrìlẹ́ẹ̀bí tọkùnmọ́ ìnùnà òkúlù ẹ̀ṣẹ̀ ti ìrántí ọlọ́ ní mú ní ní ìfàyàbalẹ̀ kí ni ìrántí ọlọ́mọ ẹ̀ ọ̀pẹ̀rẹ̀ ẹnikẹ́ni tó máa ń ti pẹ̀rẹ̀ tí ì sì mójútó lójú méjèèjì tí ń pa àwọn òbí rẹ̀ má tí ì fi wọ́n ara rí onítọ̀ yóò ní ìbàjẹ́ ọkàn. Torí ẹ̀ ló ti wá nínú ọ̀hádé ibi àmẹ́mọ́ Muhammad sallallahu alaihi wa sallam gbogbo ìgbà tí ìgbà tí nǹkan kan bá dà láàmú ọ̀nà ìmọ̀ yíyára tètè lọ́dún padà wọ́n máa yí ara tòkè lọ́sùn kọ́lá. ilé ìtura ti tó ká jókòó ká máa sunkún lórí pé nǹkan àbàmì tẹ́tẹ̀lẹ̀ sí wa èdè ìkóniláyà sókè ó ti sí wa ká jókòó ká máa sunkún lóyún kò lè tó kọ́ àwọn ọba lò. àlẹ́ àgbẹ̀dẹ̀ kiri lẹ́yìn tọkọ máa ń lò kóló. abdullahi ibn abdul sọgbọn ti gbọ́ wà nígbà wọ́n ní bẹ lórí àjò kan. arìnrìn àjò kan ó wá rìn pàdé rẹ̀ arìnrìn àjò kan nípàdé rẹ̀ ó wá sọ fún pé ǹjẹ́ ẹ gbọ́ nípa kú lágbájá bí lágbájá yẹn ti jẹ́ ọ̀kan nínú àwọn àbátan ẹni àbẹ́ tọ́kù yẹn bọ́ àwọn àdúgbò àbúlá ẹni àbẹ́ lórí gbogbo bẹ́ẹ̀ gbọ́ ó ní inna lillahi wa inna ilayhi raji'un ó ti sọ̀kalẹ̀ lórí ìlàkúnmí rẹ̀ mo mọ náà fi làárá ká àmì wúwa. Bímọdé oníbẹ̀ ìlànà ìsọ̀rọ̀ bá àìsàn náà máa fò. Kí nǹkan àbànújẹ́ bá dé bá ẹni tí kò ní láyà tó ti bá ṣẹlẹ̀ sí ìmọ̀ ayára tètè lọ sí ìgbọ̀n náà. Bẹ́ẹ̀ náà lọ́yẹ̀ fún àwọn náà jẹ́. Pẹ̀lú ìbálẹ̀ ọkàn, iná ní gbogbo kálukú wá wá tí ọ̀pọ̀lọpọ̀ nínú wa náà fi jẹ́ni tí mo ti tẹ̀sán náà. Náà fi jẹ́ni tí tẹ̀lé tẹ̀lé Muhammad sallallahu alaihi wa sallam. ìgbàlẹ̀ ọ̀kànlá wà tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tọ́ọ̀dù jẹ́ni tí ń ta àfihàn náà lónìí. ìgbàlẹ̀ ọ̀kàn nínú ọ̀pọ̀lọpọ̀ wá tọ́ọ̀dù jẹ́ni tí ń ta àfihàn náà lónìí. ẹni tó di ọmọ lẹ́gbẹ́ ikú ẹni tó di ọmọ lẹ́gbẹ́ àjẹ́ ẹni tó di ọmọ lẹ́gbẹ́ mèrè ẹni tó di ọmọ lẹ́gbẹ́ awo ẹni tó di ọ̀kan nínú ọmọ lẹ́yìn wọn láwọn ilé ti àǹbóòdà àǹbóòdà ọ̀pọ̀lọpọ̀ ọmọlẹ́bí òkùnkùn wọn ọ̀sẹ̀ àdéjọ́ ti bẹ́ẹ̀ àfi nítorí pé kí làwọn náà wá wọn wá ìgbàlẹ̀ ọkàn ìgbàlẹ̀ ọkàn yìí báyìí ìjà wa lè rí bí tá a bá ti kọ̀ sallallahu alaihi wa alihi wa sallam kọjá dúpọ̀ àlẹ́ yìí. torí ẹ̀ ìgbàlẹ̀ ọkọ̀ ló náà wà lóbi di àbá alẹ́ jàmù. nítorí pé òun wò pé àwọn àlùjànnú yẹn wọ́n ní extraordinary force tó fi jẹ́ ike aburú pọ̀ nínú ọkọ̀ àbí tó ń dáàbò bò yẹn bẹ̀rẹ̀. wọ́n sì ní extraordinary force. bẹ́ẹ̀ fi lè ra wọn lọ bí kíbi bí wọ́n lọ báyọ̀ mú tó ń gbìyànjú lọ́kàn balẹ̀ wá tí sì mú wa. ti di àbá ẹlòmíì orúkọ àwọn àlejò kọjá iye orúkọ àlejò mọ̀ lórí rẹ̀ kó má jòkó àlejò iye orúkọ àwọn tó lò ń mọ̀ lórí ẹ̀ ọ̀pọ̀ tẹ́lẹ̀ mi bẹ́ẹ̀ ni nígbà mi ìjọba bá tẹ ẹ̀yìn àtẹnìkan kan ní sọ́ra nítorí pé àbá alágbèjà nínú sọ́ra torí pé àbá alágbèjà nínú. àìmáyé máa ṣe tó wọn náà sùn àbọ̀ dálẹ̀ àbúrò nílò àìmáyé gbẹ́gbẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ ó gbọ́lé atẹ́gùn nílé rẹ́díò yóò tún máa wí yáyáyáyá wípé àwọn tí àwọn àlùjá nílò àwọn ń lò torí pé tuntun nípa ẹni bá dà wọn bá ti ń bọ akọrọ rẹ náà ó lè ní adẹ́tẹ́ rẹ́kẹ́rẹ́kẹ́ rọ́pò ìyá rẹ ló sọ̀rọ̀ lọ. tani jẹ́ ma ní dá ma ní náà bá ma àdúgbò fọlọ́ dá dá mi. tọ́ nítorí ti ìgbà ìgbà làwọn náà wà nígbà tí ilẹ̀ má láàárọ̀ kò sí ẹ má ìlànà ní ojú náà kàn lọ́dọ̀ tiẹ̀. Bẹ́ẹ̀ni wọ́n ti sọ ọkùnrin tó ń bọ̀ lọ́wọ́ tí ọba ti fi bá mú kọ́ òkú òsè òṣìṣẹ́ tó kọ̀ ọ̀rọ̀ sí. Èyí táwọn bá yẹ tani ó ti fẹnu bọ̀kọ̀ láàárọ̀ yìí. Kìí lọ ẹsẹ̀ kẹ́ni tí èsì mùsùlùmí la gbà lérò. Ẹni tó dé mùsùlùmí náà nì ìbànújẹ́ wá nì. Ó ń pera rẹ̀ mùsùlùmí ó ti tẹ̀ bọ́ ọ̀pẹ̀ra rẹ̀ mú kùnà tó tó nǹkan mi lẹ́yìn ọ̀nà àwọn olùdílé ìdílé tó ń bá wọn lọ sí. bẹ́ẹ̀ náà ni ìbẹ́ ló ní ìgbẹ́ ẹnu wá ní ó ti mọ́ náà pàmò ipò ìjáde lé ó ti wá rí jìnnà bọ́ọ̀lù ti wọ́pọ̀ ibùsọ̀ alákọ̀ọ́kọ́ kó tó tó padà lé kí ló dé ó lọ ń kọ́ ọba ilé ẹ̀kọ́ kòtòkòtò wọn ni kó gbà tó àbò onígbàtí àpòsílẹ̀ àbúrò pa nípa abẹnú gbọ̀ngbọ̀ pẹ̀lú kòtò mọ́tìmọ́tì àwọ̀ nípa ẹ̀ kí ló ló ti làákàyè ẹ wo ó kú ọ̀lẹ́ ó rìn bí èrè ìtẹ́jú mẹ́wàá ó tó tóbi tó ti wọ mọ́tò ó ti wọ mọ́tò ó ti tóbi twenty five minutes nínú mọ́tò ó tó rẹ́ tíkọ̀ wọ̀ jù òkú mọ́tò. ìtẹ́jú mélòó ni twenty five minutes nǹkan kan sí ọlá ìdúró ti mọ́tò lọ́dájú kọ́ náà ọba ní sọ ṣùgbọ́n ọ̀fẹ́ wọn náà ìdínà tó fi di oúnjẹ yẹn mú tó fi ń kà fún bàbà. ẹ wá rí nígbà tó bá di oúnjẹ mẹ́rin tó tó wá wọn mọ́tò padà kó tó débi tó kọ́kọ́ rìn lákọ̀ọ́kọ́ yẹn lẹ́nu tó ti fi abẹ́sẹ́lẹ́ rí àpò rẹ̀ pàpò owó lọ lápò rẹ̀. a kí ni ìyẹn tó lè máa múlẹ̀ ọ̀rẹ́ ìlọ oní ìyọkùnrin bá mọ́lẹ̀ ẹnì kan pariwo lọ́nà tó ti dẹ́rù bá gbogbo ìyà ó ti dákú wọn rọ́ mi lórí ọyọ ẹni tó ní ìyọ lè mú ẹ̀mí rẹ̀ ró pé wọn ò ní kú báyìí àti tí n bá sí pẹ̀lú ẹ̀ mo sì ń dá pẹ̀lú ẹ̀ pẹ̀lú ẹ̀ ẹ̀rí bí ọ̀pọ̀lọpọ̀ aláìmọ́lọ́ ó ń tara rẹ̀ jẹ ọ̀pọ̀lọpọ̀ alẹ́kẹ̀ẹ́sìnkún ó ń tẹ́ra rẹ̀ ó rò pẹ́ lómi ìlò òsè àbúrò ọ̀kùnrin náà débi torí ìtàn náà ni nígbà tá a di àárọ̀ yìí débi gbogbo àwọn mùsùlùmí iná làásọ pé àwọn òbòdìkẹlẹ náà ti lẹ́ẹ̀hìn tá a máa ti ní sẹ́rì máa kọ́lẹ̀ nígbà wọn ilé mẹ́ta láàárọ̀ yìí bísí lẹ́ẹ̀hìn lẹ́ẹ̀hìn lẹ́ẹ̀hìn wọ́n máa ti ní ìṣẹ́yìn في الأرض ولا في السماء وهو السميع العليم تبعته إلى متى لا ريب تلعوا ìtọ́ ọlọ́wọ́ ọba là لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل الليل قدير إذا تزيلنا هذا الضر لا ريب كلا هو استعلم وبناني بكرة حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم ẹni tí ọba wílẹ̀ lè gbé láàárọ̀ ìkọ́ ya wí tiẹ̀. nínú gbogbo àwọn kẹrin àwọn náà wí aláwí àti ayé kòkòrò olùkọ́ ọ̀nà àtúlẹ̀ mẹ́ta kul àrùn dòdòrò bẹ̀lẹ̀ àtúlẹ̀ mẹ́ta kul àrùn dòdòrò bẹ̀lẹ̀ àtúlẹ̀ mẹ́ta láàárọ̀ yìí ẹ̀rọ kùtì là wá. ìsàn ọlọ́ àdàbò rẹ̀ náà. ọkè jẹ́ ẹni sọ́ra ẹni tó ti kú ọ̀nà ẹlẹ́dàá wa ló àtẹni tó ti pé àlìjẹ̀mú ló ń pè wọn à lè dọ́gba ẹni tó ti pé ọ̀wọ́ onígbè àtẹni tó ti pé ó fà èrò ń pè wọn à lè dọ́gba ẹni tó ti kí Al-Qur'an tó ti wí àwọn àdúrà tẹ́lẹ̀ sọ̀rọ̀ náà ìṣẹ̀lẹ̀ àníkàwé àtẹni tó ti pé ọkọ̀ ló mú banú láàárọ̀ yìí wọn à lè dọ́gba wọn à ìlà yé wa. ọrọ ààbò ọ̀pàtàkì ọ̀pàtàkì ṣùgbọ́n ńgbà tó ṣe pé pípàtàkì tó lọ́mọ èèyàn máa wò tí wọ́n fi máa wà níbikíbi tí wọ́n bá rò kó lè wà àti ibi tó dájú pé kò sí àti ibi tó ṣe é ṣe kọ́ bí a bọ̀ nítorí àtijọ́ sàlàyé fún wa. nípa nínú ọwọ́ ògùnbọ̀nà tí ọ̀dà eléyìí ti máa kú báyìí tí máa bẹ̀sẹ̀ ní bẹ́ tí máa padà sọ̀yàn dé lórí ibú ọ̀rọ̀ mẹ́jọ àtòrí ibú. nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí àbọ̀ ọ̀fẹ́ mẹ́nu bá a bá ní nítorí pé lẹ́kọ̀ọ́ tó ti pẹ́ lọ́mú ìyẹn tí máa ń nírò wípé tálẹ̀jànú bá ń ṣe tìyàn tíyẹn náà bá ń ṣe tàlẹ̀jànú àbúrò òní ṣẹlẹ̀ síyàn àìdá àkọ́ òní wá báyìí dáadáa dáadáa dáadáa ní ọ̀mà ṣẹlẹ̀ síyàn lẹ́kọ̀ọ́ tó ti pẹ́ lọ́mú ìyẹn tí máa ń rò bẹ́ẹ̀. àkùrọ̀mọ̀kùnmọ̀ lọ ìdúfà tá a bá fi ti eléyìí bọ́nu kìtàbù tọ̀hídì náà nìyẹn. nítorí pé tí aburú bá ti wá táyìdá bá ṣẹlẹ̀ sí wa kò sí ẹni tó lè mú kó àyàfi Allah. nítorí sẹ́ni tó fi ti wá náà ní ọlọ́ ẹlòmíì tó wá yàtọ̀ sọ́lọ̀ kò lè mú kúrò fún wa. tá a bá wá wá ààbò tí ń ṣe wáyé lọ́sọ̀dọ̀ nǹkan míì tó yàtọ̀ sọ́nà ní nǹkan míì tí ò lágbára láti mú kú òkú wa ọ̀dájú pé à ń tí ń tọrọ ntẹ́nìkan ò lè ṣe yàtọ̀ sọ́nà à ń tọrọ rẹ̀ lọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sọ́nà wọ̀dẹ́ ẹ̀ ló tó ṣe òkun bìlà eléyìí gan ni wọ́n ń pè ní tẹ̀bọ̀ sọ́nà. mo máa tọrọ tá a sì mọ̀ dájú sábàbọ̀lọ̀ nìkan ló lè pé eléyìí gan ni wọ́n ń pè ní sẹ̀bọ̀sọ̀lọ̀ bóò la ṣe wá ní sẹ̀bọ̀sọ̀lọ̀ bóò la ṣe ní lùgbọ̀ náà tòbí mi tó fi pàtàkì kéèyàn mọ̀ nípa ti ìdánilẹ́kọ̀ọ́ ìkó sínú. ọmọ nínú àwọn èèyàn tó ti pọ̀ ọ̀ráyé ó ń sọ pọ̀ ọ̀ráyé sá ọ̀ráyé òǹtàbáyé òun bẹ̀rù ayé wọ́n ní ẹni tó bá máa yé ní ìdìbò ayé ẹni tí ọ̀ máa yé ọ̀ǹtara rẹ̀ jẹ torí ẹ̀ ló ti ń jú bàbá yé nítorí káyé ọmọ bàá dùn lọ́dẹ̀ tó dùn nítorí káyé ọmọ bàá bàkún jẹ́ nítorí káyé ọmọ bàá yé sínú ọ̀rọ̀ ayé lòun kó tiò ayé lòun afẹ́ tó dáàbò bò lọ́wọ́ ayé ìdílé ìdájúri pé ọ̀pọ̀lọpọ̀ ayé lòún pè ọ̀dọ̀ ayé ló tún wá sọ ìdílé tọ̀pọ̀lọpọ̀ ti di àjẹ́ ìdílé tọ̀pọ̀lọpọ̀ ti dosó ìdílé tọ̀pọ̀lọpọ̀ ti dolèrè nítorí lóòrò tiẹ̀ kìdí kíkọ wa àwọn làwọn máa dẹ́rù bàyàn ẹnì kan ò sí tó lè tó kòkò máa ìdílé tóbi jẹ́ pé aago àti ìfọ́ àwọn ọmọ wa lọ sáfún abẹ́yẹ. ǹjẹ́ o ta lè wá ààbò lọ síbò mí ìyàtọ̀ sọ́dọ̀ náà a lè wá lọ síbò mí ìyàtọ̀ sọ́dọ̀ lọ. ká sùn lálàáfíà ká jí tàdánwò tàdánwò ta ni mo kọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọ̀gbọ́n. ká má rí nǹkan kan tó lè pe ní sùtá níwájú àbí lẹ́yìn ọ̀tún àbójú ẹni kábíyèsí wa bá wa níbi tá a lérò dání mú kọ́sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ Allah káfojú sí bí pé dáadáa láàyè ń bẹ̀ kábíyèsí padà ṣẹlẹ̀ sí ni ń bẹ̀ dání mú kọ́sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ Allah. aburú àdéhùn pépé báyìí àdáwò bí àárẹ̀ àdáwò bí àmọ́ bó ti jẹ́ àdáwò bí ó ti àìríná àìrílò àìríṣe àìríṣà àìríra tani mo bá yẹn àwọn tẹnìkan dẹ́gbẹ́lẹ́ mu kúrò ẹjẹ ká ti di ìsáná tí èso ògùn káyọ̀tì mọ̀ ń tajà wọn náà ń tajà gbogbo ń tẹ̀yàn ṣe tẹ̀yàn fi attract kọ́sọ́mà ìnáwọ́sẹ̀ lèmi náà ṣe. agbájọ ṣọ́ọ̀bù wa tóbi ariwo ti ọjà sínú rẹ̀ ọjà ti pọ̀ nínú ṣọ́ọ̀bù oníkálukú àjọjọ. ní láti múná lọ àti ní jẹ́ẹ̀n ó ti ọ̀sán báyìí láti fi taná lọ́jà táǹtà ọ̀rẹ́ lè wọlé kó o lè táǹtà onídìgbẹ́ wọn tán tọ́jú àì ẹ̀rọ tàbẹ́là. ẹ̀rín àti ọ̀yàyà pèkínní kejì wá sí máa ń pàdé alábàárà ọjà ti ní ọwọ́ ti tiẹ̀ lọ tí sì ti lọ ọba wa sí àdáwò kan bá èmi pé gbogbo tí ọ̀rọ̀ àgbà bá ti ń bọ̀ fún èyí àdọ̀ ni ọ̀dọ̀ rẹ náà ni wọ́n lọ kọ́lẹ̀ tó bá ọkàn fẹ́ tara ọjà tí mo ní wo sáǹpù tó wọ́n rà tó gba débi tó wọ́n tẹ̀ra. gbogbo eléyìí ló ń ṣẹlẹ̀ lọ́jà o. ọjà kọ́wé yẹ kí n fẹjọ́ tó ń ṣe ní kùlẹ̀ máa. ọlọ́run ọ̀gbìn ayé. nítorí pé agbárí kan ò sí tó lè mú aburú yìí kúrò fún mi agbára kan sí lọ́dọ̀ ọmọ èèyàn tó lè mú kí n ti ń yókù bẹ́ẹ̀. arábìnrin kan wọ́n rẹ̀ àjọjọ gbogbo nǹkan máa rí lára obìnrin tí bí wíyàn fẹ́ ti táyà gbogbo ẹ̀ lọ́lọ́run bá ti ti lára. ọ̀dà bíi egbin ọrẹ wà bí ọjọ́ ṣùgbọ́n káì gbogbo èròjà tọkùnrin kan bá ti kọ́ ní púpọ̀ wọ́n fẹ́ àìrímanu o ọkùnrin yóò tún ní padà wá mọ́. kí ló dé tí wọ́n sẹ́lẹ̀ ha kẹ́dà ṣe ọ̀wọ́ bẹ́ẹ̀ ló ti wọ ọlọ́nkọ́ máa ṣẹlẹ̀ báyìí. àdáwò rẹ̀ àbí ètò àdáwò pàápàá jùlọ ilẹ̀ ń fi ilẹ̀ ń máa onídìlẹ̀ ń sẹ́ńtì sílẹ̀ ń máa làdáwò náà máa di bàbàrà wọ́n máa di kàǹkà wọ́n máa di làgàdà ẹ̀rọ máa fi obìnrin gbé ilẹ̀ ní sílọ̀ ìṣẹ̀lẹ̀ nìkan ṣe ọ̀fẹ́ mu. àdáwò ńlá ni ẹ̀rọ àkùtà ló gbé bá ta ló lè mú kó ọ̀gbọ́n ọ̀rọ̀ bọ̀rọ̀ àìní. abimá gbogbo ọ̀la mójútó gbogbo ọ̀la ń tọ́jú gbogbo wọn lọ lọ́kàkà lórí wọn fún olùgbà àjọmọ gidi kọlọ́sà ọmọ alọ́mọarí. ọ̀kan náà ọmọ yìí wá yọ ọmọ kan máa tó ti fẹ́ yí agbára wa. gbogbo àtẹ́tẹ́ ẹ bá pa òun ọ̀tàkù náà. inú rẹ̀ yóò dùn jọ̀ka àti tó bá rí tó ń takò yìí. yóò tún máa wá sọ ìdí bàbá mi ń fẹ́ kí n ṣe àtìyá mi lèmi ò fẹ́. irú rẹ̀ wà bá kọ́lọ̀ dákun wa. gbogbo yẹn ti tẹ̀ ń gbogbo wàhálà tẹ̀ ń ṣe oníjẹ lọ. kọ́lọ̀ wọn ti máa gbọ́ báwọn ọ̀rẹ́ rẹ̀ ṣe ṣe bàbá mi ó ń ṣe bàbá la wàhálà ó lóun fẹ́ kọ́ fún mi kí n lọ́jọ́ wàá kù. ẹ dákun bọ́ọ̀lù àti bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ àti ká bẹ́ẹ̀ náà. pé òbí kan bẹ bàbá kan bẹ iṣẹ́ kan bẹ tó ló bá ní yí ọmọ padà sí dáadáa. kò sí àti ká bẹ́ẹ̀ lọ. àti ká bẹ́ẹ̀ lọ. jọ̀nà gbogbo oríṣiríṣi àdáwò ti ń ṣẹlẹ̀ sáwọn èèyàn lé ayé yìí. ìṣẹ́ni tó lè mú kó òkun àpọ̀lọ́. ọ̀sẹ̀ yà wọ̀. gbogbo èèyàn ṣe fẹ́yàwó oníkálukú ti ń ta blanjọ náà wọn ní yẹyẹ oṣù mẹ́sàn-án tó nù kátiwá kó mà ní yorùbá lẹ́wọ̀ ẹ̀sẹ̀ yorùbá lẹ́wọ̀ tó bá máa ń wá mà wá ọlọ́run gbàdọ́gbìn mi ọdún kìíní là ọdún kejì là ọdún kẹta là ọdún kẹwàá là inna lillahi wa inna ilayhi raji'un wàláyé àdáwò lánìí gbogbo ẹni tí rò ń ti ọlọ́run dákun bá wa mú kó fún wa bá wa sọ ìbànújẹ́ wọn dìgbònú. a wàláyé ẹni tó bá kà lọ́mà wàláyé wàláyé ẹni tó bá kà lọ́mà ètò panilẹ́kùn bóòlù bí èmi ṣe ti ṣe báwo lọkọ ìyàwó òṣè ní ti ṣe báwo ni ìyàwó kan ní ti ṣe kódà èèyàn kọ̀kọ́ gbọ́ra rẹ̀ tayọ gbogbo lẹ́rù èèyàn gbọ́ra rẹ̀ pé gbogbo rìn tayọ gbogbo lẹ́rù ẹ lọ́ máa gbọ̀rọ̀ lọ gbogbo ẹni tó gbọ́ jù yín lọ gbígbà gbogbo wọn ṣe títí gbà gbogbo òyìnbó ha ọ̀dà yóò tún máa bèrè fún wọn tó dé sùn. torí pé ọba ti ọ rí wọn ní mà ọmọ ọ̀hún pẹ̀sẹ̀ nígbà tí ìdúpẹ́ yẹn ń bọ̀ máa ti ìdúpẹ́ yẹn ń mọ ti ń ṣe wọn fẹ́ mi tó máa bèrè ha ọ̀gbẹ́ kọ́ lọ́ọ́ máa pè bọ̀ ee ọba bọ̀ àwọn ọba pèwé wọn ní ilẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ láàyè mú bọ́ọ̀ àti láàyè mú wọn ní nígbà tí àdáwò bá dé fífọ́ lójú máa fọ́ bọ́ọ̀lù ń dákun kọ́ sànù wa. bẹ́ẹ̀ náà ni ẹ̀wọ̀n àdáwò oríṣiríṣi tí máa ṣe àwọn èèyàn nípa pé mo gbówó pamọ́ síbi kan mo sì lọ wó bẹ́ẹ̀ èmi rí má. àdáwò ni àbí ìdá àdáwò ẹ̀ pàápàá jùlọ. lákàdì èèyàn náà ló láyè owó ìwà jẹ ten million wọ́n tún last card ọjà káńtà pẹ̀lú bí nàìjíríà ṣe dà kọ́nà ní tuntun owó tá a ní lórí gbọ́ òun jẹ́ fifteen million látàrí àdáwò náírà di lójijì ó di mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀pẹ́ mi ẹ̀ẹ́dínníkà gbogbo ẹ̀ siri. fifteen million ní ìfẹ́ wa ti wá wọ́ ti three million péré kọ́lá ń sànù wa. Sọ́nà pé àdéhùn yẹn bí ṣe ń tààyàn ṣe ń wéèyàn ìwọ́n sì máa ní rìlíì tó bá ti ronú kan ten million tó ṣe kíni gbogbo pamọ́ kọ́lọ̀ mọ̀ ló ní gbọ́n tí ò ní kí n ṣe kíni kí n da gbogbo ẹ̀ sí orí igbátẹ́lẹ̀ náà. Ìjọba ìyàwó àrùn pé jẹ́ ń padà sí ìdí ten million tí mo gbé pamọ́ kí n tiẹ̀ fi dáwọ́lé òwò mi yàtọ̀ sí ìtumọ̀ ti lọ́wọ́ ẹ̀ lówó bá ní ọ̀rọ̀ agbé mi. La ilaha illallah tí ọba sí imáàlì nínú ọjà wèrè mi. ibi tó ti dànù ni pé wọ́n máa sọ̀rọ̀ kí ló ń tẹ̀lé àgbẹ̀ èyẹ gbé ọmọ ọmọ ogun pamọ́ ni àbí kí ló ń lọ náà ẹ ṣé inú lórí ìpín yàtọ̀ ni àbí ètò ilé ìpín náà ni lẹ́yìn ọmọ àti kí ló dé kí ló tẹ̀lé kí ló dé kí ló tẹ̀lé làákà ìfẹ́ sọ tẹ́lẹ̀ ẹ lọ́ọ́ sàánù wa. ẹ dákun ta ló lè bá a má gbà wò yìí kó kí ẹ bá gbà fọlọ ẹ wá pọlọ ẹ ń bẹ lọ àwọn ọlọ ẹ rẹ ni mo jẹ wọn lọ ìlágbára kankan ìgbàgbọ́ kankan yàtọ̀ sí ìtọ́ba ti fún mi ọlọ́run dàpọ̀ mọ́tò mi dára mi ọ̀dáwọ̀ yìí ọlágbára ọlágbára ọlọ́run dàpọ̀ bá mi mú kúrò bá mi gbé fúyẹ́ ẹ̀ bọ́kànjẹ́ jù ẹ̀ka ń bẹ náà ẹ̀ bá tó túlé ẹ̀ sọ̀rọ̀ sínú bẹ́ẹ̀ bí àti ayọ̀bá lẹ́wọ̀ ìwákùwà ńkọ́ là á wà nǹkan ẹ̀yin náà ń ta ń wà nǹkan ẹ̀ka tó sàbẹ̀ ẹ̀ máa wúlò kúwúlò. tẹ̀lé ọ̀gá ìmọ̀ ẹ̀sìn gbogbo aṣọ kìíní ìsí ẹ gbogbo aṣọ sí ẹ àti gbogbo fífi ẹ kìíní ká ìdí ìrọ̀ àwọn ọmọ wa máa gbọ́ yẹn láyé tó ní kẹ́ àwùṣà ọwọ́ ìdánulẹ̀ ìdánulẹ̀ lẹ́la náà kàn dùgbò ẹ̀ lérò. dáìlà ìlọ́lá ẹ ti ṣe abẹ́ ní ti dára bẹ́ẹ̀ dúpẹ́ ẹ ṣe tẹ̀ bá sọ̀ra. ó dàbí ti ẹni tá ọwọ́ àrídìí ẹlẹ́gùn kan ọwọ́ àti ràkúnmí rẹ̀ mára rẹ̀ ọfẹ́ lábẹ́ yìí díẹ̀ sẹ́mi bá ra lọ ra lọ lọ́ba bá jẹ́ ti lọ tóńtóń rẹ̀ nínú yóò tóbi tó bá lè rí ìrànmọ́ni ìpẹ́ lásán náà màá rí òlè lẹ́tọ̀ ọlọ́ọ̀kan kò sómi kò sí igi kò sí kò sí koríko. òtù wa sọwọ́ lẹ̀ pé tọ́ òun retí ikú. tóbi bá tún gbé lọ òun retí ikú. nígbà tí ètùnú ọdún wa rí sí àkókò tó dúró jẹran dé lórí rẹ̀ ní a. pẹ̀lú ọkọ̀ ẹ̀sìn kọ̀ọ̀kan kò wọ́n gbójú pé ṣé mò ń ṣèrànà ni àbí mò ń lálà. ó rí pé ó tún wá fọ́ ọkọ̀ àkúnyẹ̀ òkè wọn náà mà ní ó sì mọ ibi tó tó ń jẹ sí tó ń jẹ ńbẹ́ńbẹ́ ọwọ́ afẹ́ dúpẹ́ fọlọ́ ó ní Allahumma anta abdi wa ana rabbuk hmm, wọn <laughs> ó látàrí inú tó ti dùn jù náà ṣe ní ten million kí ṣe ten thousand. lọ́wọ́ tí wọ́n á wọ pé tọ́ tọ́ tọ́ tí ọ̀la gbọ́ náà mọ́ tọ́ ayé ibi tí ẹ bá ń dé. ọwọ́ ọmú akọ̀sọ̀rẹ̀ sínú ọmú akọ̀sọ̀rẹ̀ ló bá bá wàlúwà yóò ti sọ tí ọ̀la sọ̀ra níbi títí ń dúpẹ́ yóò ti sọ. kò sí orí ó lè fi jómọ́lẹ̀ ní yorùbá lẹ́bù torí ẹ̀ bẹ́ẹ̀ ni lágbàá wọn bá dé èèyàn díẹ̀ ní má ni máa ń sẹ́kù pẹ̀lú wọn torí ẹ̀ làwọn Yorùbá ti sọ pé ẹni tí nǹkan bá dé bá ló lè ròyìn nítorí pé tí nǹkan bá ti dé bá wọn báyìí okùn ṣòkòtò wọn máa ń kíláàkì ni kò síbi tí wọ́n mú wọn lọ tí wọ́n ní tẹ̀lé wọn tí àdánwò bá dé bá wa Ọlọ́run ló lè mú kúrò kádàáwò tó dé kò sẹ́ni tó lè dáàbò bò wá kí kọ́mọ̀tẹ̀lẹ̀ sí wa àyàfi dání Allah.

azkar azkar azkar ojoojúmọ́ ẹ mọ̀jà fi péré o kò sí nǹkan tá a ní tó ní agbára tó nípa láti fi wá ààbò gẹ́gẹ́ bí àwọn alazkar azkar sọ̀rọ̀ wà azkar ìmọ̀jà àwọn agbọ́nà ìrántí tá a máa wí láàárọ̀ àti tá a máa wí nírọ̀lẹ́ olùmọ̀ wa الشيخ ابن عثيمين رحمه الله wọ́n ní kí ló ti àwọn èèyàn kí wọ́n fi àwọn àṣìká tí wọ́n fi ọwọ́ jáde tẹ́ mu nígbà táwọn ti mà wípé àṣìká tí wọ́n bá mójútó ó nípa táyọ̀ gbogbo tó nípa láti fi ráàbù ọ lọ. kí ló dé táwọn èèyàn fọwọ́ jáde tẹ́ mu wàláì bẹ́ẹ̀ ni ẹ̀rí pé ní ìṣèlú sílẹ̀ mádélé mu ẹlòmíín kà jí kò tí ì fi àṣìká rò sọ bá àdìsẹ́. àárọ̀ si ń dọ̀sán mọ́ alọ́ díẹ̀díẹ̀. lọ́kì ẹni tí òun rántí ti ta àárọ̀ tí lẹ́sí mọ́tò ti pa àgọ́ mọ́kànlá ń lù. tí wọ́n wá ṣe ti ìrànlẹ́bí. tẹ̀lé ìfẹ́ àti ọ́pàtàkì. ọ̀dà èmi ẹ ṣe àwọn ọmọ pa nù. lórí ṣe kí ti máa ó ti máa kọ́mọ́ ṣe kí ẹ máa kó àwọn èèyàn ẹ má gba àwọn sí wọn ìdìbò àtọ̀rọ̀ àyìndì babaláwo bẹ́ẹ̀ ni bàbá ti ní ẹ̀rú bá àwọn kìnnìkan wá kìnnìkan bẹ ká sí fún ọlọ́mọdé kìnnìkì lẹ́yìn ní tẹ̀sí fún ẹ kẹ́rù ètò ẹ̀yìn náà ẹ̀yìn ẹ máa kọ́ wọn lẹ́sìn ọlọ́ ẹ máa kọ́ wọn lẹ́sìn ọlọ́ torí bẹ́ẹ̀ máa kọ́ àwọn èèyàn lẹ́sìn ọlọ́ orí ó ti ẹ̀yìn náà. torí dáadáa lẹ́yìn tẹ́kọ̀ ṣẹlẹ̀ ọlọ́run ní dípa burú ọ̀sẹ̀lẹ̀ sẹ́yìn náà. tí èèmọ̀ sì ti ń kó àwọn èèyàn ẹ̀yìn náà ti ń sọ́nà kẹrẹ́ ni kó àwọn sì yín náà. ọ̀pàtàkì ìmáàmù mọ́tíláṣí ọ̀pàtàkì ni máa kó àwọn èèyàn. ẹ̀yin olówó wa ẹ̀yin náà ẹgbẹ́ fáwọn jọmọ́ àwọn mọ́sálásí yóò gbogbo ẹni tó wá fẹ́ gba tí ọ̀dà lọ́wọ́ àwọn èèyàn kí láwọn kan ti ẹ fi dáadáa lé wọn lọ́wọ́. kò sí ọmọ mùsùlùmí kan kò bá jẹ yorùbá kò bá jẹ haúsá tí ò ní tíra kan lé sáńpẹ̀ tíra àwọn lè jẹ́ àdúrà tó dá o ó lè jẹ́ àdúrà tí ọ̀dà bí gbogbo ọmọ ẹsẹ̀ nípa mùsùlùmí náà ti lé kálukú lọ́wọ́ ẹsẹ̀ lé lọ́wọ́ èèyàn mélòó ni ẹni tí wọ́n á ń fúláṣí lọ́dọ̀ ẹ̀rọ akọ́kárí ẹsẹ̀ rẹ̀ láti orí imam imam pléènì ẹ̀yin náà pléènì ẹ̀yin náà pléènì ẹ̀yin náà pléènì ẹ̀yin náà pléènì. pẹ̀lú ẹ̀yin ti kọ́ wọn ní ìdánilẹ́kọ̀ọ́ tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ tí ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ gan wọn ò tí ì láì sọ̀rọ̀ torí pé mbẹ yẹn nìkan sọ ni pé kọ àdúrà tẹ ẹ máa ṣe ni o gbogbo àdúrà tó wà nù kìtà wà sunnah ẹ̀yin ti ń kún àwùjọ sínú díẹ̀díẹ̀ ẹni tó àwùjọ sínú díẹ̀díẹ̀ wọ ìmọ̀ wọn náà wá lé ọ̀fààní o yóò àti lágbájá kó fún wa ń ni ẹ̀yin èèyàn àǹfààní kún bẹ́ẹ̀ o ní máa ṣàlàyé àwọn àǹfààní tó wà fún wa lórí rẹ̀ lẹ́yìn gbogbo sọ láti sọ kẹmọ wa mú lọ́kọ̀ọ̀kan kẹmọ wá lò gbogbo láì sọ pé ẹ máa mú wá ẹni tó gbogbo ìrọ̀mọ̀ àmútiẹ̀ náà wá àjọ alákọ̀ọ́kọ́ tó wà lójú àyè ọlọ́gà yìí ẹ̀yẹ kà fún wọn kọ́ dà ẹni táwọn yẹn náà wọ́n máa tíráì láti rí káwọn náà ṣe níbẹ̀ àwọn náà máa kọ́ bá wọn máa wù wọ́n máa kọ́ bá wọn máa wù ti bà ọlá tí ń bẹ tí wù irun tó náà kó fún yẹn pẹ̀lú báyìí àwùjọ wọ́n ní pé náà kẹ́lí yẹ̀yẹ́ ẹ̀yin wọn pé tí ra ẹ̀sìn mùsùlùm àwùjọ ń da lọ náà ẹ̀yin mọ̀mọ́ mọ̀mọ́ tí ẹ ti gbogbo ọjọ́ ayé ní ọ̀gàdàlá ọ̀gàdàlá ọ̀gàdàlá ọ̀gàdàlá kọjá ẹ̀sìn ọlọ́run ní kẹ́ lọ kọ́ kódà kó ṣe pé ẹtí ìdánilẹ́kọ̀ọ́ fáwọn obìnrin tí wọ́n mọ wáyé mẹ́ẹ̀kan lọ́sẹ̀ wípé àwọn àdúrà ti wà nínú fífún muslim ẹjọ fún ọmọ ó torí pé púpọ̀ nínú àwọn ọmọ mọ̀mọ́ yìí náà àwọn náà wọ́n máa tètè sí lọ́nà tí wọ́n máa di àdúrà tá a ṣe kí nǹkan bá tẹ̀lé ní àdúrà tá a máa ṣe ní táàbà tó kí nǹkan bá tẹ̀lé àdúrà tá a máa ṣe tó bá di tọ́ mọ́ wọn torí obìnrin bá ti torí gbogbo ìtọ́ gbogbo àbùdá wà ń wá tànàbì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́nà ti fi ń tá àmà sí kọ́ wa ọwọ́ o ó wọ́n ní àwọn àtọ̀ ọgbàtàkì ṣùgbọ́n sáájú rẹ̀ àwọn ọ̀jẹ̀ wọn da sọ̀lọ̀ tẹ́ bá ṣe láyé ẹgbẹ́ yẹn òní àná àyìndàbọ̀n ní àbèdì bíi ibi tẹ ẹ bá rò sí mi ọlọ́run lèmi ọlọ́run ọ̀la wà ẹ bá rò sọlọ pé yóò ṣe dáadáa fún dáadáa náà lẹ́yìn ẹ bá rò sọlọ yìí pé yóò dá àbòbò yìí yóò dá àbòbò yìí ẹ má rò pé àbí àìsàn ṣé yóò ti tara rẹ̀ láàbù àbí òní torí pé òun ṣe kí ojú ìṣòro méjì. Torí ẹ̀ ṣe ká jẹ́ kí èrò wa kọjá sí Allah Rabbul Alamin. Ìdí máa ń da ọ̀pọ̀lọpọ̀ láàmú náà ní pé èrò wọn da sọ́nà. Ẹni tó tẹ́lẹ̀ sọ bá ń pè nǹkan tó ń tó láàmú kínní kan tẹ́ bá tó da lọ́ máa yìí. Òtítì lẹ́kọ̀ọ́ ìdí imú rẹ̀ ń yíra rẹ̀. Kúlọ́dé kò ń tó yín mú pé ẹni ọmọ tó ń yìn ó ti káàmù rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n máa fi tó wọ gbólóhùn yìí báyìí. ẹ wá wò kò sí ọ̀wọ́ nínú táwọn tí wọ́n sọ̀rọ̀ máa ń tó lọ́ba fi wa kò sì sí ọ̀wọ́ nínú tí ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wọn bá fi mà wá. táwọn ń bá ti dà ẹ̀yìn ẹ̀bẹ̀ lọ ẹ̀jẹ̀ káwọn yẹn lọ da àwọn ọ̀daràn jẹ́ ẹ̀ ń sì wọ́n lọ́nà bí àwọn pàìtọ̀ bí àwọn babaláwo. ẹ tí wọn máa sọ pé àwọn kọ́lá àwọn tí o ẹ sáàtì má ní àyín lọ́wọ́ á ẹgbẹ́ ìtòsọ láti wù. ẹ ká ní àyín ọ̀dà ẹ́ ìsìláàmù ló ti kọ́ àwọn lélẹ̀ ọlọ́ni àná àìǹdàbọ̀ ni èsì o èdè kúrò àkàlà wà lọ lọ́rọ́ lọ́rọ́ sọ̀rọ̀ màá fi ń dáhùn ìgbéyàwó eléyìí wọ́n pè ní hadithun qudsi hadithun qudsi hadithi ni tọ́jú àwọn àmì náà hadithi tó ga nílẹ̀ bá yé wa ẹ wò lásìkò inú hadithi tó fẹsẹ̀ nílẹ̀ eléyìí ti ẹ̀ṣọ́ al tó pè ní hadithu sahih. nínú iṣẹ́ tó ṣe fún àìjáàmẹ̀ ọ̀sọ̀hìn. Ànábì sallallahu alaihi wasallam ní adáwò ní gbé báyìí. Ìpọ́jú òní ti fún Mùsùlùmí. Pátákì kíkọ́ òní dé sí ọ. Kọ́ wa sọ gbólóyìn àdúgbò lọ́wọ́ mú kúrò. Yóò fi fẹ́ fún wa náà. Àmọ́ tó o bá sọ̀wọ́ gbólóyìn. Ẹgbẹ́ ìṣẹ́ ìdíje máa ń o ti gba fáìlì rẹ jẹ́ kó o tó pírẹsẹ̀ntì ẹ̀ nù. kíni gbọ́nà náà Allahu Rabbi la sharika lah Allahu Rabbi la sharika lah tani ọmọ gbọ́dọ̀ yìí nù wá ní. ó kúrú bó ṣe kúrú yìí ọ̀rọ̀ ọ̀rùn wa Allahu Rabbi la sharika Ànábì sallallahu alaihi wasallam ó ní mùsùlùmí kan ní wí tí ìṣòro kan tó gbé bá àdúgbò náà mú kú ọ. bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn agbóyò mi eléyìí tí Ànábì sallallahu alaihi wasallam tó fi kọ́ wa. á jẹ́ sí èrò wọn lọ síbi pé yóò rí bẹ́ẹ̀ yóò sì rí bẹ́ẹ̀ náà nípa gbogbo ọlọ. ọlọ́run ẹlẹ́dàá. obìnrin àwa nínú Al-Qur'an àwọn àyà tọ́tọ́ ka sí pé al-isti'adha ibadatun min al-ibadat ìjọsìn ni o ìsádi ọ̀nà ìjọsìn ni nínú àwọn àjọsìn ọlọ́ni wọn máa yẹn ń ni wa imma yanzaghannaka mina ash-shaytani nazghun fasta'iz billah innahu huwa as-sami'ul ọ̀làlì. ọlọ́ni àti ibà ama tí ìgbọ́rí kan bá mú ọ látọ̀dọ̀ àṣẹfà tó bẹ́ẹ̀ fi mú ọ kúrò lójú ọ̀nà tọ́lọ̀ tẹ̀sítẹ́ ìgbéyìlá sábì ọlọ́ sábì ọlọ́ tí ọlọ́run ọba wá ìsájì ìnáwó owó sẹ́ni ọ̀làrí lójú ọba olùgbọ́ni ó ti gbọ́ nígbà tó sábì rẹ̀ ó sì máa nípa tí ṣètọ́ nìfẹ́ sí fún ọ ọ̀nà nìkan ló lè sọ. pẹ̀lú pé àádọ́tú àyíbáyádọ́tú nílẹ̀ àyíbáyádẹ́ ìjọsìn kan ni ọ nínú àwọn àjọsìn. ọlọ́run kọ́lì a'udhu bi rabbil falaq sọ wípé mo sáàkì ọlọ́run ọba olúwa ti mú kí ọjọ́ yọ olúwa ti mú kí ọjọ́ là sọ́yìn pé mo sáàdì rẹ̀ ajẹ́ pé a kì í sáàdì ẹlòmíì tó yàtọ̀ sí Allah. qul a'udhu bi rabbin nas sọ́yìn pé mo sáàdì olúwa olúwa àwọn èèyàn. àti pé ọ̀tọ́ ká sáàdì ẹlòmíì yàtọ̀ sí Allahu rabbul alamin. nínú ìbáyé wa jọ náà àgbọ̀dọ̀ sáàdì nǹkan kan àyàfi Allah. yálà àwì lẹ́nu àbá àwù níwà àgbọ̀dọ̀ sáàdì nǹkan kan ní ìyàtọ̀ sí Allah. ẹnu yín ẹ̀gbọ́dọ̀ sí sáàdì nǹkan ní ìyàtọ̀ sí Allah. ìwà yín ẹ̀gbọ́dọ̀ sí sáàdì nǹkan ní ìyàtọ̀ sí Allah. lára pọ́ùn sáàdì nǹkan ní ìyàtọ̀ sí Allah ńlọpọ̀ wà ògèdè àyájọ́ àwíṣẹ́ àbọ̀tẹ́ ara pàǹtà di nǹkan ní ìyàwó sí àwọn àgbà wa. Tọ́ba yé wa bẹ́ẹ̀ ajá ike agbọ́dọ̀ kíyèsí. Bí ìwà náà ti bọ́ lọ́wọ́ ẹ̀ àbọ̀ ti bọ́ lọ́wọ́ ẹ̀. Gbogbo ọkọ̀ tó jogún lọ́dọ̀ dábì rẹ lónìí ni kò gbọ́dọ̀ dọ́là o. Agbọ́dọ̀ lọ hápò níbi tó ọkọ̀ sí. Gbogbo ọkọ̀ tó jogún lọ́dọ̀ dábì ẹ̀ tó hápò rí ọ̀hà kúrò lórí rẹ̀ ọba alukurani ọ̀hà dípò rẹ̀. àtàlámọ̀kùnmọ̀ lọ gbélé ìlú ayé wa a rí i pé ọ̀nbẹ nínú àwọn èèyàn tó máa ń tábì nǹkan ní ìyàtọ̀ sí ọ̀nà ní àhùwàsí ẹni tó ti nǹkan mọ̀ràn tàbí ti nǹkan mọ̀ra ìsọlówá. ọ̀ntàdì ọ̀ntì nǹkan yẹn wá sàdì ọ̀ntàdì nǹkan yẹn ni ẹni tó sọ nǹkan ọ̀rọ̀ kò sàdédé sọ nǹkan ọ̀rọ̀ òun náà sàdì ni ẹni tó rí nǹkan mọ́lẹ̀ kò rí nǹkan mọ́lẹ̀ ọ̀ntàdì ni pàǹtí dà tó kù bẹ́ẹ̀ lórí báwọn gbogbo náà òkúta ń pe náà àwọn ọ̀daràn wa ń dàbọ̀ síbẹ̀ wọn láwọn ń sáàdì. nílẹ̀ ìbáyé wa ọlọ́ọ̀ni wà á iná kò kéèna ìdérò من الإنس يعودون برجال من الجن فزادوهم رهقا ولا يعوصان وعويا wọ́n jẹ́ ní tuntun pé wọ́n máa sábì apá kan nínú àwọn àlejànú wọ́n máa tọrọ lọ́dọ̀ apá kan nínú àwọn àlejànú pé kó dáàbò bò àwọn wọ́n máa tọrọ lọ́dọ̀ apá kan nínú àwọn àlejànú kó wọ́n tọ́ àwọn. pẹ̀lẹ́dù ọ̀húnmùrọ̀ ọ̀kọ́ ṣùgbọ́n kàkà kí wọ́n dáàbò bò wọn kàkà kí wọ́n sọ wọn àlékún ìfẹ̀rùbani ni wọ́n máa ṣe fún wa subhanallah níta afẹ́kọ́ gbà wá là níta afẹ́kọ́ dáàbò bò wá níta afẹ́kọ́ sọ wá òun gan-an ni ó tún máa dẹ́rù bà wá àtòjìjẹ níta nfẹ́ lọ́dọ̀ rẹ̀ ni wọ́n máa ti fún wa. bẹ́ẹ̀ni eléyìí ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ táwọn àlejò ń sọ àti àlejò nínú ọmọ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ni. bóòlù àti wàá mọ ọlọ́run ló fún wa nítorí pé àwọn àlejò ẹni tẹ́ yẹn àwọn ẹrí wa àwọn òrí wọn àwọn ẹ̀dá kẹni tó lọ́wọ́ bá dá látara ná nígbà tó lọ́n dá wọn látara àmà ọlọ́n dá wọn látara ná àwọn àlejò ẹni yìí nínú wọn ni wà wọ́n pè لكتمانهم أي لاستتارهم عن أعين الناس nítorí pé pamọ́ tán pamọ́ sójú àwọn èèyàn ẹ̀yin ò lè rí wọn ṣùgbọ́n àwọn lè rí yín ẹni tí ń rí wa táwọn ò rí ah, ọba tó rí gbogbo wa nìkan ló gbà wá lẹ̀ lọ́wọ́ rẹ̀ bàbá wa kò náà ló tún fẹ́ wá sọ bá gbọ́dọ̀ àlùjá náà lọ títí wọ́n sọ nǹkan sí ọ́. torí ẹ̀ àwọn àlùjá míì ọlọ́run máa ń sọ fún wa nípa wọn ó ní iná òye ọ̀rọ̀ ọkùn òun àwọn pàmì mẹ́rin ọlọ́run ní nù ṣe lọ́nà na ọ̀gbà rí wọn. àkàrà kò mọ̀ ńlá nígbà tẹ́ni ká gbọ́ ara rẹ̀ lọ́nà àwọn lágbára láti rán ìdàmú. kọ́lá lálẹ́ àná àti ohun àti àpapàdé làwọn pàdé lẹ́yìn ọba máa fẹ́ sí wọn nígbà ìsọpẹ́ nù. àwọn ọmọ báwọn wọn mo rò pé wa ẹlálejò ẹnulẹyìn yàrá lásán wá sí ẹ ẹlẹ́ẹ̀ni gbọ́ ẹnìjọ pé nàìjíríà yàmà ni ọlájà wọn àwọn àbí ọ̀dà òbí ọ̀dà wọn òbí náà rẹ̀ dá tó rà àlùjànnú lórí bọ́ọ̀lù ṣe dá ẹ̀yà bá pàwọ̀dà bá pàwọ̀dà wọn òbí ọ̀dà afáàtọ̀ من حيث لا ترونه òun rí àtàwọn èèyàn rẹ̀ lọ́nà sẹ́yìn ya wọn ṣùgbọ́n náà fáwọn àlìjàmí na agbára lè tẹ̀kíìlì rẹ̀ tẹ̀ṣàkúrì láti yá àwòrán ara wọn tó bá ti ara rẹ̀ kọ́ wá níwọ̀ ẹranko ó lè wá àlùjọ́nù sì lè wá níwọ̀n ẹlẹ́kẹ̀ ó sì lè wá níwọ̀n èèyàn. nínú bọ́lá ti pálígbẹ̀mí lágbára nù. kọ́dà àlùjọ́nù lè wá níwọ̀n ọmọbìnrin tó àwọn àkọ́jà púpọ̀. torí ẹ̀ ló ti jẹ́ pé ìwọ olójú kò mú àlọ́. ìgbà tí orúkùnrin tó rẹwà tí yóò tún máa játọ́ bí ajá tó ń gbẹ́ngbẹ́ tó ti ń pa. sọ́ra rẹ̀ ọ̀ ọ̀ bí wọ́n ti ń da aládàá jù sọ́ra o kó o tó dupọ̀ ọkọni tí ó bẹ̀rẹ̀ pé tani tani bàbá rẹ̀ tani ìyá rẹ̀ ń wa náà nílé kò ní bàbá kan kò ní màmá kan a lè rí wájú lọ́dọ̀ rẹ̀. wọ́n ti ká bàbá rẹ̀ ń ọ̀kan bẹ̀rẹ̀ jọ sí mo dájú

nípa relationship tó bẹ̀rẹ̀ láàrin èèyàn àtàlùjẹ̀mú ìwádìí fi hàn ipò ṣẹlẹ̀ báwọn èèyàn náà ní sẹ́kẹ́lì àti látàrí ojú kòkòrò wọn ti sáré jẹ̀mú ìyàwó yìí. èyí sáré jẹ̀mú ọba wá àwọn obìnrin ah, yóò bí ti kọjá àbíkí àfọ̀ yóò bí ti kọjá àbíkí àfọ̀. tọ́ nítorí di eléyìí láì a lè rán ìjẹ̀mú àmàlùjẹ ló ń rí wa bó wá làlùjẹ ló ń gbé orí ilẹ̀ yìí náà làwọn náà gbé orí ilẹ̀ náà ń gbé náà làlùjẹ ló náà gbé. báwa àlùjẹ ló yìí àwọn múmi ní bẹnu wa àwọn mùsùlùmí àwọn tòṣèlú ń bẹnu wa ọmọ ní bẹnu tiwa náà ọmọ àlùjẹ náà ń bẹnu wa. لقد حق القول مني لأملأن جهنم من الجنة والناس أجمعين òdodo lọrọ mi ò ti tẹ mọ búra tí màá kún iná jahannama pẹ̀lú àwọn èèyàn àtàlùjọ ní òkú kọ́kọ́ ọlọ́dà kò mẹ́ta ọjọ́ kan ní wa. àkàrà ọ̀kọ́ mọ̀ mọ́ àwọn àdìgbà mímì bẹ́ẹ̀ nínú tọ́lọ̀ wọn ẹlẹ́dàá wa tó fi tẹ tó fi tẹ àtẹ́wọ̀ tọ̀lọ̀ bá àdìgbà àdìgbà tẹ́lẹ̀ sọ́tọ̀. pẹ̀lú àwọn ànábì tó síwájú nínú tọ́nà bí ànábì wa tọ̀tọ̀ pẹ̀lú àwọn ànábì tó síwájú anahu mẹfẹ̀rún ilẹ̀ sàkọlẹ̀ yìí bọ́lá ọ̀rọ̀ ànábì wa tọ̀tọ̀ bá ti lọ sí gbogbo èèyàn àti gbogbo àlejò ọlọ́wọ́ sí bẹ́ẹ̀ bá ànábì mi ọlọ́wọ́ sí bẹ́ẹ̀ bá ànábì mi gbogbo ànábì gan ọlọ́wọ́ gbogbo èèyàn wọn dáhùn èèyàn nìkan ni. tòṣùgbọ́n ànábì tí wọ́n sọ̀rọ̀ wá àlùsẹ́lẹ̀ yàtọ̀ sí pọ́nà ọ̀rọ̀ àti gbogbo èèyàn ọlọ́run tó rán sí àwọn àlùjẹ̀nu. ẹ̀yin wọn sọ pé ó wà ní àwọn àlùjẹ̀nu ó ti pọ̀ bọ́ọ̀lù ló ti pọ̀ wọn bá a ti ṣe ń sọ̀rọ̀ nísìn àwọn àlùjẹ̀nu bẹ láàrin ibi tẹ́ ẹ àwọn àlùjẹ̀nu bẹ láyìíká gbogbo ibi tá a wà yìí àwọn náà ń gbọ́ gbogbo àwọn mùsùlùmí wọn náà wà dání lẹ́kọ̀ọ́ ẹlòmíì tó la gbọ́ bí o àtúgbọ́ bí o bẹ́ẹ̀ ni àlejànú tó jẹ́ mùsùlùmí àwọn náà wà èèyàn jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ wà ń gbà mí àlejànú tó jẹ́ òun náà tún wà

wọn rántí gbogbo èèyàn lápapọ̀ àti gbogbo àlùjẹ̀nu lápapọ̀ báyìí láti gbé kí àlùkòrò tó ń pè àtẹ́sí Islam bẹ́ẹ̀ náà làwọn àlùjẹ̀nu àtẹ̀yàn ń bọ̀ àwọn arin nínú àlùjẹ̀nu ẹ̀ ń tọ́kọ lọ́n àti rí nínú ẹni tó ọ̀pọ̀ gbọ́ mùsùlùmù mùsùlùmù àwọn mùsùlùmí wà láàrin wa àwọn tó sì yẹra kúrò lójú ọ̀nà ìsìláàmù bẹ̀ láàrin wa. bí wọ́n ti dé pàwọ̀ náà mùsùlùmí ń wa àwọn kèfèrí ń wa. àrùn ojú ni kì í sáàrùn nù. gbogbo àná tó jẹ́ mùsùlùmí láàrin àwọn èèyàn wọ́n kéré sí ẹni tó jẹ́ káàkiri. àwọn mùsùlùmí kéré ló ń kà tó jẹ́ káàkiri. ẹni tó wá ní ọ́ ọ́ ẹni mùsùlùmí ẹ̀ mọ̀lá wà sẹ́yìn túyáyá kẹ túyáyá àbá túyáyá ta túyáyá jù bẹ́ẹ̀ lọ àlè túyáyá túyáyá táwọn ọmọ ẹ̀ náà. mo rò pé yé wa ẹ̀mọ́ ẹ̀kọ́ níbi ká ẹ̀ máa ń kóró ká ẹ̀ máa ń lọ abo lóyè kan ló bá wá dánilẹ́kọ̀ọ́ ti tó wa torí pé ẹ̀sọ́ bí wàá sọ̀rọ̀ bá àlè sọ́nà ọ̀sọ̀ fẹ́ni tó dáa fún wa tó dáa jù wá lọ ọ̀sọ̀ fẹ́ni tó jù wá lọ àlè ibn ó tara bẹ́ẹ̀ sọ fún gbogbo àlùmọ́ ó ní ìlànà ìyá ìdíyẹ ọgbọ́n òfin kan lọ́dún lẹ́nu. واحدا خير لك من حمر النعم النبي صلى الله عليه وسلم يقول بات على الذين يكسوا سمانا كل لفوات فوق وراء لقومات الله torí ẹ má máa sojú kòkòrò tó táwọn èèyàn kan pọ̀ tẹ̀ máa ń sọ̀rọ̀ ẹ má máa sojú kòkòrò pé ọ̀lọ́mọ lẹ́yìn kéde jama kan kéde ẹgbẹ́ làwọn ṣe mọ̀ pé yẹ yín ẹ̀mí máa sojú kòkòrò pé ọ̀kẹ́ wọn tó dùn wọn lóòótọ́ mọ ọdún tó ti ń bọ̀ láti bínú padà tólóṣèlú ni wà ní ẹ̀ tólóṣèlú torí ilé wọ́n wọ́ àdùn tí wọ́n pè yàn kan lọ́wọ́ báyìí lè sọ̀rọ̀ náà lásọ̀. sọ̀rọ̀ tí wọ́n fẹ́ fààyàn ni pé ẹ̀rí pé ń gbà mí. àwọn èèyàn tí ń bá wọn sọ̀rọ̀ ara lè máa ta wọn pé mo làwọn mùsùlùmí wà mo làwọn mùsùlùmí wà ha ni wọn ò ní yìí tó bá ti pọ̀ sí ni ọ́. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ti pọ̀ bẹ́ẹ̀ ọ̀yẹ̀ fẹ́ yàrá lẹ́nu ọ̀yẹ̀ fẹ́ yàrá lẹ́nu nínú hadith tó bẹ́ẹ̀ tẹ̀ nílẹ̀ anabi muhammed sọlọ wa àwọn àlejò àlejò sẹlẹ̀ wọn ni tó bá jọ pé nà kíyàmù ọlọ́run àti ọkùnrin bàbá ńlá wa adam alayhi salam pé yọ àwọn ọmọ ẹgbẹ́ sọ́tọ̀ nínú àwọn ọmọ àlẹ́. النبي آدم عن وما بعث النار àwọn ta ló máa náwó láti mọ̀ subhanallah ọlọ́run àti nínú gbogbo ẹgbẹ̀rún ẹyọ ẹgbẹ̀rún dín kan lọ sínú ẹyọ kan lọ sáré jẹ̀lẹ̀ subhanallah ni wọ́n rí wọ́n pọ̀ nù náà bàjẹ́ wọ́n pọ̀ nù náà bàjẹ́ ọlọ́dà ọmọ pẹ̀lú rẹ lọ́kàn nù. orí ti ẹlẹ́yìn jẹ́ máa. ẹgbẹ́ ìjọba ọba àdùn sílẹ̀. nígbà tí ń pèpè ẹjẹ ká ti ara síra ká dá ìdẹ̀ra tọ́lọ̀ sí fún wa mọ̀ ọlọ́run tí àánú wa gan ọlọ́run nípa ṣíṣe wá tó ṣe wá ní mùsùlùmí ọlọ́run tí àánú wa gan ọkọ̀ jáde àlè fowó rà ọlọ́run tí wa tí àwọn wa kò ọsànù wa lára àwọn ẹ̀yà wa òjò ọjọ́ ibi àwọn náà ó ti hàn pé tí ọmọ náà wọ́n gbélé ayé ṣe ọlọ́run wọn jẹ́ mùsùlùmí kọ́lọ̀ forí gbogbo àwọn òkú mùsùlùmí kọ́lọ̀ àwọn tó kù nínú àwọn òbí wa láyé kọ́lọ̀ jẹ́ ká máa rí wọn dáadáa gbogbo ìgbà tí bẹ láyé kọ́ máa bẹ lórí àtàwọn àtàwọn náà gbogbo ìgbà tí wa kọ́ wa lórí wàhálà ọlọ́run sànù wa tí èèyàn bá wo ìtàn gbèsè ayé ànábì Muhammad sallallahu alaihi wasallam èèyàn gbọ́dọ̀ dúpẹ́ fọlọ ọlọ́bì ń pè yàn lọ sí di ẹ̀sìn Islam ní Mẹ́kà ìpọ́njú wo là nábì ọba pàdé èmi ni lára wo ni wọ́n ti bá nàbì sallallahu alaihi wasallam ẹjọ́ abọ́ ọlọ́kàjẹ́ jù òun làwọn ẹni tó súnmọ́ nàbì jù àwọn ẹ̀sán jẹ́ bàtà ẹ̀sán jẹ́ àwọn gan-an ní níní lára yìí pọ̀ jù lọ́dọ̀ wọn. àbúlá mọ̀lẹ́bí ló dé bá nàbì sọ̀rọ̀ bá ọmọ ìyá bàbá ànábì. ọ̀pù bẹ́ẹ̀ náà ni àbújá ọ̀pù ló dé bá nàbì Muhammad sọ̀rọ̀ bá àwárí ìwà àdìsẹ́lẹ̀. gbogbo àwọn wọ́n pé ń pèpè lọ sí ẹ̀sìn ọ̀nà bẹ́ẹ̀ náà ọ̀dà ọ̀dà ẹ̀ nira ẹni tí máa ń retí pé kó tí tọ́ da láyé ẹni tí ń ṣe tí ọ̀dà kan wọ́n ta kù àbí wọ́n ta kù wọ́n ta kù lórí kó tí ì tó báwo wá tí ń ṣe dáadáa bá ìpọ́njú pàdé ọ̀tọ́ wa tẹ̀lé pé àwọn ẹni tí lórí ẹ̀sìn àwọn lérò pa fẹ́ lọ sí jẹ́ sọ́lọ̀ iṣẹ́ wa náà ti ṣe lọ àníṣe méjì à ń pèpè lọ sí jẹ́ sọ́lọ̀ ṣùgbọ́n àníṣe ti ń pèsè owó fún wa o kìtì pa àníṣe mi náà tún níṣe ń pèsè owó fún wa o ẹ̀yẹn gbé àtẹnikéjì ara balẹ̀ fún sàrà àwọn fẹ́ lọ sí jẹ́ sára bòjì ọkọ mi ọkọ sọ́nà bí jagun ara bòjì rẹ̀ láti kì wa wá ó túmọ̀ sí pé àyẹ̀wò àwọn kọ́ jagunjagun ni ìyẹn ni pé ogun ló wà nẹ́bí wa sallallahu alaihi wa sallam. tọ́ adẹ́pín tó ń ti bẹ́ẹ̀ àyẹ̀wò tó ń bù ọrụ ẹ̀jọ́ ọ̀rọ̀ lọ́wọ́ pé ọlọ́run rẹ̀ ti gbogbo àgbáyé ayé. dáre bí ọmọ àbí gbogbo àgbàlá ayé rẹ̀ àwọn ìyàtọ̀ náà ni ó ní ọ̀ràn lọ́jọ́ bá gbé lọ títí gbogbo àgbogbo àgbàlá ayé náà ara tẹ́ táwọn sàhábà ti kọ́nà ọba ayọ́nu sí wọn àwọn tó tẹ̀lé àwọn ara tẹ́ gbà àwọn tó tẹ̀lé àwọn tó tẹ̀lé àwọn tóbi ẹgbẹ́ tó bá mọ̀ wọn ara rẹ̀ kò ní tẹ́. ṣé tábìrì tábìrì tábìrì tábìrì tábìrì tábìrì tábìrì mi tó burúkú yìí. ìsìlámù àwọn lè pèsè ìyẹn o. ọlọ́run ti rán bẹ́ẹ̀ ni tọ́lọ̀ máa bẹ́ẹ̀ rẹ̀ tirẹ̀ lọ ó lè fẹ́ káfíìrì lọ́lọ́ ọ̀dọ̀. Khadija obìnrin ni o obìnrin tó ju obìnrin lọ ọlọ́ọ̀bìnrin anábìwọ̀n Muhammad sọlọ́lá àdìsẹ́nà lọ́yọ̀ ìyàwó rẹ̀ gbogbo eléyìí ló ṣẹlẹ̀. tùmọ̀tì máa tẹ̀lé àwọn tọ́lì kú Khadija kú ìṣòro wa gorí ìṣòro bá nàbì Muhammad sọlọ́lá àdìsẹ́nà lọ́yọ̀ ìpọ́njú borí ìpọ́njú fún ní maka àwọn tí ìrànlọ́ lọ́wọ́ pọ́n ti kú ṣùgbọ́n lọ́wọ́ ọba tí ìrànlọ́ gbogbo wa lọ́wọ́ kọ́ kìí kú. ó túmọ̀ sí pé níbi abẹ́ pé yàrá sí jẹ́ láàbù yìí wàhálà mẹ́lẹ̀ náà ìpọ́njú mẹ́lẹ̀ náà àmọ́ ìgbà tó bá jẹ́ pé torí tọ́lọ́ lẹ́ ń tẹ́tẹ́ ẹ̀ ní mà ẹ̀ ní kàkún àwọn tó bá agbára fún wọn wá anábì wa kò ní maka ọmọ sí fáwọn gbàtó jẹ tọ́ọ̀ì torí pé gbogbo àgbáńlá yìí lọ́wọ́ ọ̀rọ̀ sí ara àánú òlu ilé ayé náà tọ́ọ̀ì fún gbogbo àwọn òpònú àtàwọn adèdèrìn àtàwọn ẹrú tó wà ní tọ́lì wọn wá tẹ wọn sáré ní sọlọ́wọ́ àdùsẹ́lá fún wọn máa sọ ànábì lóko wọn máa pariwo lé lórí kí wọn lè kọlù. báyìí ànábì sọlọ́wọ́ àdùsẹ́lá ó kú ọlù ọwọ́ adé ibì kan tí wọ́n pè ní wáàdì náxlá wáàdì náxlá ọjọ́ àfonúfojì dẹ̀bínú ó kún fún dẹ̀bínú anabi wa sọ láti sáyẹn yìí bẹ anabi wa fi alukurani bẹ tí ọlọ́run àwọn ọ̀gbà alukurani pa àrùn rẹ kí ẹ máa ń ka ọ̀rọ̀ lọ bàtí wọn fi alukurani àtàwọn ìjànú ti gbé jọ wọn gbọ́ alukurani for the first time fún ọ̀gbẹ́ni. wọ́n wá sọ fúnra wọn bí ẹ̀dákẹ́ wọ́n ti àlùkòrò àmì ẹ̀dákẹ́ wọ́n ti àlùkòrò àmì. ولو يعني وإذ صرفنا إليك نفرا من الجن يستمعون القرآن فلما حضروه قالوا أنصتوا فلما قضي ولوا إلى قومهم منذرين قالوا يا قومنا كلا سمعنا كتابا أنزل من بعد موسى يهدي إلى الحق وإلى طريق مستقيم يا قومنا أجيبوا داعي الله وآمنوا به يغفر لكم من ذنوبكم ويجركم من عذاب أليم àwọn àlejànú ní ìgbà tí صلى الله عليه وسلم ti صلاه الفجر ọlọ́run darí apá kan nínú àwọn àjẹnú gbọ́dọ̀ rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní tẹ́tíkẹ́lì wọ́n tẹ́ bẹ̀rẹ̀ sí ní tẹ́tíkẹ́lì kúránì dáná bí nké láti bá pẹ̀lú wọn kí wọ́n yanu nìyẹn làlùjáde fi gbọ́ ẹ̀sọ́tọ́ àlè máa mú kí kí wúnú àkínú ni wàtí wọn àti làdáni ti gbọ́ra wọn yé ọlọ́mọdé tó ti parí wọn lọ gbọ́ bàbá làdáni lẹ́gbọ́n tó ti rà á mí ẹ̀dọ́ àbọ̀wọ̀ sọ́ọ́lì lè má mú fẹ́ gbèsè gbòòrò sókè wọn náà ọ̀fẹ́ sì náwó ọ̀fẹ́ sì náwó sì kíra rẹ̀ sáyé àdáwò àyè àdáwò làyè lè má mú àfẹ́wọ̀ fún ọgbà àyè àdáwò ni èsì tó tó ṣe lè má mú tó máa dùnnú àyè àdáwò ni lórí tó túmọ̀ wọn máa yí ọpọlọ rẹ wò ọ̀yàn ọmọ sọ pé ẹ̀rí tó ké ó ké kékùké

mo ti sọ eléyìí mo ti sọ eléyìí mo ti sọ eléyìí wọ́n wá kù tó máa lọ lọ. torí ẹ àbúrò fún mi wá ẹ á gbọ́ òun sókè tẹ́ máa tẹ̀lé máàmù. wọ́n àkó tẹ̀ gbé àníkà tó sókè ìdílé ti àwọn ọmọ ọgbọ́ ẹ gbọ́ òun sókè tí gbogbo ó ti gbọ́ àbúrò máa rọ̀. ìwà bẹ́ẹ̀ máa rọ ẹjọ́ nàìjíríà lẹ́nu ti bẹ́ẹ̀ lẹ́yìn ẹ̀. tẹ́lẹ̀ báyìí wá. wọ́n ń gbọ́ dáná ní ìta ọ̀gbọ̀n àná wọn máa tètè bọ́ nínú àwọn ọ̀hún bí ìgbà tí wọ́n tètè bí dáná um, ní wa ọlọ́run wo àrùn sẹ́jọ wọn ni dákẹ́ ẹ̀ka àlejò ti dà lónìí wọ́n lè gbé àwọn èèyàn tuntun ní iye sọ̀rọ̀ wọ́n yàtọ̀ sí pẹ́ẹ́ máa ń gbé jùmọ̀ kíláàsì yìí o láti bá pẹ̀lú sí àdúgbò kọ́tọ̀ ọ̀tà kò tún nàní sọ̀rọ̀ wá ló sọ̀rọ̀. nítorí pé bẹ̀yẹ ẹjẹ́ mi ti wọ́n pè ní àtẹ̀kùwé àtẹ̀kùwé ìyẹn ní pé ẹgbẹ́ jí wọn ọ̀sọ̀ láti kọ́ ìlú mẹ́rin náà wọ́n ti tó fún kò ní ìdíkẹ́ gbá ìkùránì. irú rẹ̀ náà àwọn ẹ̀dá ti transportation àtẹnudí ń tajà sílẹ̀ láti má oníkanukú wọn ẹ̀rí tó gbégbé bẹ́ẹ̀ dàgbòrá ni nínú tókító táwa ń pè ní mọ́lá nìkú wọn tókító ló gbé kájẹ dàgbòrá ni yóò tún má sọ̀rọ̀ bàbá inú wọn kò bá sọ ọ́ lọ́wọ́ àgbọ̀n ìtajà ìgbọ̀gbọ̀ ìgbọ̀gbọ̀ ìgbọ̀gbọ̀ ìgbọ̀gbọ̀ ìgbọ̀gbọ̀ ìgbọ̀gbọ̀ àwọn tẹ̀sí wà ìbáta yìí lẹ́gbẹ́ àgbọ̀rá ni ti ń gbé yàn án tó wà ìbáta yìí kò tó ká mọ́tò rẹ̀ kò tó títẹ̀ ẹ mọ́tò. ìwé wọn ti sọ pé sọ́mà ń gbé àgbọ̀rá yìí kẹ̀ ẹ̀dá kẹ̀. wọ́n wá sọ́mà àgbọ̀rá yìí táwọn ń pọ̀ kò tó táwọn mọ́tò rẹ̀. bẹ́ẹ̀ lẹni tí ń tajà lọ́mọ sọ̀rọ̀ ó pé àwọn ti wọ́n máa gbọ́ nínú ìpèsè pé àdúgbò ah, àlùbáríkà láàárọ̀ àwọn àjà yìí báyìí. ẹni tí wọ́n àlùbáríkà yẹn àlùfọ́n lẹ́sẹ̀ bẹ́jọ́ ó lè wọ́n máa lọ. bọ́ọ̀lù tó bá jù bẹ́ẹ̀ dáadáa ló bá bẹ̀ sí i. bọ́ọ̀lù tó bá jù. mo fi rẹ́ bẹ́ẹ̀ ló gbẹ́ fún àwọn ọmọdé lọ kẹ́kọ̀ọ́ náà àdúgbò tó gbogbo tó lé o. mo gbogbo tó lé ọmọ gbogbo tó ní àwọn ará máa bá ní pẹ̀lú wọ́n sí èrò ààrẹ mọ́tíláṣí ọ̀gbìn ẹ̀yin lẹ́ẹ̀ bá kù ẹ̀yin lẹ́ẹ̀ bá kù mọ́tò tó ń bọ̀ ẹ̀sán lọ́sẹ̀. àwọn olùdókòwò ẹ̀sìn ṣe fọ́ọ̀tì adúgbò tó lọ fún àwọn tí lọ kẹ́kọ̀ọ́ ń bẹ̀ẹ́ tó máa nàìjíríà wa wọ́n èsì ilé ìjọba dé ní. bàbá rẹ̀ ti sílẹ̀ ẹ ti lọ fún un ìwọ́n ti lọ síbi táà lọ ibi tá ti lọ kẹ́kọ̀ọ́ ìfọ́kùkọ̀ lọ kọ́ wa kọ́ sọ ara rẹ̀ kọ́ sọ ara rẹ̀ ilé pàtàkì níta fẹ́fẹ́ àwọn ọmọ ẹ̀dá máa ń kí àkùrọ̀ aráàlú àgbọ̀dọ̀ dàkẹ́ ẹ wọ àwọn àlùjẹnu wọ́n sọ fún àwọn akẹ́kẹ́ dákẹ́ ẹ̀sẹ̀ ti bọ̀ pẹ̀lú ọmọ ọ̀gbìnlá mọ̀dára ti parí gbígbé àkùrọ̀ àlù wọ́n lọ wílá ọ̀mí mọ̀ndìrì àwọn náà padà lọ bá àwọn èèyàn wọn wọ́n bẹ̀rẹ̀ sí ti wá àti fún wa. tẹ̀mọ́ ọ̀rọ̀ yìí bá gbogbo wa náà ẹ lọ́kùn torí tọ́ náà ẹlòmíì ti ń wá àwọn àdánilẹ́kọ̀ọ́ tá à ń wọ̀nyí yéésù ní kéta ni wọ́n lè lò mí ìdánilẹ́kọ̀ọ́ náà tún ṣe ń bò mí nígbà tó jẹ́ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọkọ̀ òfurufú yọ wà lẹ́wọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ti gbọ́ ọ̀sẹ̀ kù lórí rẹ̀ àdúgbò gbọ́nà ṣùgbọ́n kò sì ṣe púpọ̀ ibùdó kò sì ní bí sáyìn náà ti sẹ́gbẹ́ lò nítorí pé ẹ̀sìn yọ̀ọ̀bá ti lọ wájú Dubai lọ tó bá ti pé àwọn ọ̀pọ̀ lọ́wọ́ nìkan àwọn náà sọ fẹ́ lòdì. ẹgbẹ́ àwọn àmìjẹ́nu yìí for the first time tó gbọ́ ìkúránì immediately tẹ́sí síwájú ànábi sílẹ̀ wọ́n lọ ìlà ọ̀hún ìhìn mọ́ndérí wọ́n padà lọ bá àwọn èèyàn wọn bẹ̀rẹ̀ sí síwájú fún wọn lẹ́ẹ̀kan náà. ìfẹ́ lábẹ́ wájú wa o àwa tọ́lọ̀ ti sàánú wa dá alágbọ̀yé ẹ̀sìn níwọ̀nba á ti pọ̀ gán ẹ̀wà dúró yẹn tó bá gbé yàn kọ̀ọ̀kan làwọn náà bá sọ̀rọ̀ tá à ń gbọ́ fún. ẹ dákun ìlọsíwájú bẹ́ẹ̀ sì láwọn àbí ọba kéèyàn náà tó sọ fẹ́ lómi ìlọsíwájú bẹ́ẹ̀ sì láwọn àbí ọba ẹ jẹ́ ká fi kún fẹ́ wa dáàmú rẹ̀. ẹgbẹ́ kẹ̀dí agbọ́ nípa pé a lọ pààrọ̀ múlẹ̀ ẹ gbogbo nǹkan jẹ bọ́ọ̀rìn ẹ tá a bá lọ bẹ́ẹ̀ ẹ apárọ̀ àwòbìlà àwòbìlà. ìta gbọ́ tá a gbọ́ tá a rí tó wúlò fún wa ẹ kéésì pé tiwa ni bẹ́ẹ̀ bá náà ṣe sọ kéésì tiwa ni káwọn mẹ́rin kan ti ti sẹ́ ṣùgbọ́n tiwa ni ká kọ́ nítorí àwọn tiwa mu ẹ̀yin náà ti gbọ́ wọn bá jẹ́ gbọ́ ẹ má kà ẹ sọ fẹ́ lómi ẹ̀yin náà ti sọ fẹ́ lómi ẹ̀yin náà ti sọ fẹ́ lómi wàláhì orí ọlọ́run tàkà ni. kí ẹ bá rántí mo bá ibùdó ọ̀bẹ yìí ọ̀bẹ yìí ọ̀bẹ yìí ambassador islam dáná ní ọ̀rẹ́ ti Madina. kánàbí o tó dé Madina baba yìí nìkan nínú olùwáyà kan àwọn méjì àwọn wọ̀nyí nìkan kánàbí o tó dé Madina wọ́n sì mú Islam wọ gbogbo ilé tó wà Madina kánàbí o tó dé Madina. èèyàn náà ni òsì pọ̀ tó ni ṣùgbọ́n àwọn náà ti pọ̀ àbá pọ̀ à ń sì wa ẹ̀rọ pẹ̀lú ẹ̀jẹ̀ àtàwọn káwọn náà máa sọ̀ńdà máa ń wa. bẹ̀rẹ̀ látòrí ìyàwó àtọmọ wa bẹ̀rẹ̀ látòrí àwọn mọ̀lẹ́bí wa àtàwọn fámìlì wa àwọn òbí wa ẹ̀mẹ́jì àtàwọn ẹ̀kan béèrè béèrè kálá ọ̀rọ̀ yìí wọ́n lọ́ọ́ pa mí lẹ́kún kí ló dé ó ní bàbá òun ó kú lánàá torí ẹ̀ka wọn ní ìyàkú ẹ̀ wọ́n ti tùmọ̀ sàdúrà o wọ́n ní dájú lánàá mọ́ ní ó ní mọ́tò ó kú lórí iṣẹ́ àwọn ni ọgbà Islam gbogbo wọn àti gbìyànjú tó láti pé ọgbà Islam ọgbà Islam ṣùgbọ́n nǹkan kan tí bàbá òun á sọ kó tó kú ló ń bẹ́ẹ̀ ṣèbéèrè parí bàbá òun pé wọn kò sọ̀rọ̀ kó tó kú ó ní wọn ọmọ àbí tí wọn bá kú àwọn mùsùlùmí ni kò sinmi o. wàlá yìí náà kọ́ a èmi náà bá ní a. bàbá wọn ṣe islam wọn làwọn ti wá sí. oní àná lẹ́nu mo ní ibi lánàá nígbà tí mo wà ń bẹ̀ níjọ́ gbogbo àwọn àwọn ti ṣe islam dà o ti islam a bàbá ti islam fún mùsùlùmí ti wá a mùsùlùmí ti bẹ́ẹ̀ ẹni tó ní sí ní sí kí gbogbo máa ti torí ẹ àwọn bàbá wa yìí náà àkọ́kọ́ dáadáa dáwà pẹ̀lú sí bàbá wa onípẹ́sìn dáyìí ń kọ́ yẹ sí kí bàbá yìí náà kọ́ yìí. kì í sanwó owó kí ṣé bàbá mọ̀ ọ́ lọ. màmá yín ẹ̀sìn dáyìí kọ́kọ́ ń kọ́ yìí ẹ̀sìn wọ́n kọ́ yé nítorí pálá àánú lọ náà ọlọ́run lè so oore fún yín irú èso ti fún àkọ́kọ́ ọ̀sẹ̀ díẹ̀ rọ̀bì ẹ̀ lọ́wọ́ wáyé. bàbá rẹ̀ ìyá gbogbo àwọn ọmọ rẹ̀ inú ọgbà islam orí ńlá tọ́lọ̀ ti bá bùbákà torí àwa náà ẹtí ká gbìyànjú ọwọ́ tí wọ́n fẹ́ sáà mọ̀ ẹtí ká lọ ọmọ sọ fẹ́ lónìí kò pé wa o kọ́bẹ̀dẹ̀ pápá wà fún contamination a máa bẹ̀rẹ̀ máa tẹ́lu àwọn èèyàn lásán aa balagba yi aa bàmá gàgà wọ́n náà náà yọ

ẹ̀sìn onídéédé rárá ọ̀pọ̀lọpọ̀ kan kó bá Islam ni ibi tí ọba tó ti sáré dé wọ́n tún fà sẹ́yìn àwọn àká wọ́n tún kùmọ̀ lọ́rùn wọ́n fà sẹ́yìn. torí ẹ̀ bọ́bá náà nìkan ọ̀la gbọ́ ikú ni wọ́n rí tẹ́lẹ̀ tí wọ́n lọ́ọ́ tó ti sàánù wọn náà ok ṣé kí wọn náà tó lágbọ̀ yìí kó tó gbẹ́ Islam yìí o ṣé wọ́n bú wọn náà bẹ́ẹ̀ gbogbo ajá tó gbà tí wọ́n fẹ́ gbẹ lómi ọkọ̀ kan bu náà ta ló bú wọn ta ló sọ pé sẹ́ni ọ̀sẹ̀ ọ̀nàjọ́ ọ̀dà àbọ̀ yìí máa ń wọ jálajàlá ẹ̀kọ́ jákèjádì ta ló kú ọ̀bẹ. ẹ gbọ́dọ̀ láàánú fáwọn èèyàn nítorí pé àwọn èèyàn tó ṣìnà wọn ṣàdédé ṣìnà ọ ọlọ́run bá kọ́ pé wọ́n ṣìnà àwọn náà ga alára ojú ọpọlọ wọn lọ tọ́lọ̀ bá wá fà kọ́lẹ̀ kó wọ́n mọ̀nà tó fi wọ́n ti sábà bí kó wọ́n mọ̀nà ojú oríire. torí ẹ̀jẹ̀ máa ẹ̀ ń tà ń bọ́ ẹ̀jẹ̀ máa jí bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ ká máa jí bẹ̀rẹ̀ ọ̀nbẹ nínú wa ẹni tó lè jíṣẹ́ rẹ gba gbólóhùn ẹni ọ̀nbẹ nínú wa ẹni tó lè fi wà jíṣẹ́ torí pé ìṣe ìrẹ́ ó yí padà nítorí ọgbà ọmọ lò àwọn ọmọ ọkọ ọmọ yìí máa yí padà ni ìlú máa yí padà ọ̀rọ̀ tí ní yí mi padà ẹlòmíì ti bẹnu owó ni ti àwọn ọ̀rọ̀ tí màá sọ fún yín tí wọ́n sọ fún yín ẹ̀yin náà wà lọ gbọ́ ó sì sọ wọ́n ọkọ̀ wọn ẹ̀yà lọ. láti yàrá àbájá ó sọ wọn tó èkejì èlò náà ni ọ̀nà owó tẹ́lẹ̀ mi ná sí di nàìjà bẹ́ẹ̀ ó sì bẹ́ẹ̀ lọ kájẹ́tì ìdánilẹ́kọ̀ọ́ ni wọ́n rà yóò ti gbọ̀n yàtọ̀ ẹ dákun wọ́n fẹ́ fẹ́ lọ gbọ́ ètò wà nù kẹsẹ̀tì tẹ́lá sọ èdè Yorùbá bá kú mà ó fẹ́ kẹ́ lọ gbọ́ ètò wà nù kẹsẹ̀tì ó lè má dà padà fún yín mọ́ abẹ́ bàbẹ́ ẹlòmíì ó ti gbọ́ yín pé mà ó fẹ́ kẹ́ lọ gbọ́ ètò wà nù kẹsẹ̀tì tọ́lá ti gbọ́ sẹ́kí lóde yóò mú wa ẹ̀yọ́ àtọ̀ tó bá mú wa pé à ṣé ẹ ti wò sẹ́ni mo ti wò sẹ́ni wọ́n fẹ́ dẹ́kun wò lẹ́ẹ̀kan wọ́n fẹ́ dẹ́kun wò lẹ́ẹkan. ó ti tó máa ọ̀dà sẹ́ni sọ díẹ̀ fún mi ní ìfẹ́ gbọ́n bẹ́ẹ̀. ẹ ní ti dà kọ́ o sẹ́ni sọ díẹ̀ fún mi ní ìfẹ́ gbọ́n bẹ́ẹ̀. Ah, mo gbọ́ kaba mo gbọ́ kaba ọ̀dà mo fẹ́ kẹ́ wọ́n ti sọ̀rọ̀ àwọn di ẹni tó wá sí lẹ́gùn ẹni tó fẹ́ mú. bí sí ẹ̀yìn mọ́tò rẹ̀ yóò tún ọ̀dọ́ kẹ́kẹ́ lọ́kùnrin ọmọ ọ̀kẹ́ rẹ̀ mú lómi rẹ̀ ẹ̀rọ agbẹ́bíta gbẹ́mọ́tòsí ẹ̀rọ agbẹ́bíta gbẹ́mọ́tòsí lótú máa fún yà lótú máa fún yà tẹ́bá ti di pé ẹ̀dígbọ́ tẹ́ ẹ̀dá fẹ̀yìn ẹ̀fẹ́ lómi o tẹ́bá ti di pé ẹ̀dígbọ́ tẹ́ ẹ̀yìn ẹ̀fẹ́ lómi o. wàlá ìbò rẹ ọlọ́run ṣe tàn káàmì. báwa náà gan alára lárúbáwá ní ìsìn èdè wọn lọ́rọ̀ bí sàkúránì èdè wọn làná fífi ń bá wa sọ̀rọ̀ síbẹ̀síbẹ̀ wọn tún bùkátà kó tún máa gba gbogbo yẹn fún wa. àwa ń kọ́ ń ó dínà àbí ó dínà ó dínà bàjẹ́ torí ẹ̀dá máa ẹni káwọn náà fi hàn ní ọ̀ma kékeré wo ló ti lọ́nà òbíta nù rẹ̀ bí ìbá ọ̀dọ́ pé dáadáa dáadáa rẹ ó ti dọ́ bàbá rẹ̀ ní ọ̀gbìn jù àmọ́ onídàájọ́ àfẹ́lẹ́ òfin nípa nípa àwọn èèyàn tó ní ọ̀nà wà bẹ́ẹ̀ tó ọ̀rẹ́ tó ọ̀rọ̀ nẹ́sìn lọ́nà wọn bá fi sàánú lágbájá sàtẹ̀lódó là dáadáa rẹ wá rọra lékún títí ní pẹ̀lú ìpọ́nlá àlùjáná. Orí ẹ̀yà àárọ̀ gbìyànjú ọ̀nà yẹn ní nǹkan kan owó tó ń yẹn ná dànù ọ̀pọ̀ lórí òfò. Ilé ìjọba àwọn àlùjáná àwọn náà padà sọ́dọ̀ àwọn èèyàn wọn wọ́n pè wọ́n. Ní ẹni pé tí wọ́n gbà lérò ní pẹ́pẹ́ ọ̀sẹ̀ dìgbà sí ẹ̀yin náà bá ka kí ó tẹ gbàwé ẹ̀rí. Kílẹ̀ tó lè pẹ̀lú mí ìsìnkú ẹ̀sìn ọlọ́ọ̀ àmọ́ gbogbo tí bá wá gbé yẹn ti rẹ̀ mí náà gbọ́ dáadáa léèdì oyè mi dáadáa torí pé wọ́n bá dàbí táwọn kan tó kàn máa pa lọ ọwọ́ ọ̀kẹ́ tí wọ́n fẹ́ sọ ní mọ̀ dáadáa ní ti rí pé tọ́ba ti di kọ́ fẹ́ tì mí dé kọ́ ọ̀nà tẹ́tí mà ọ̀dà wọ́dà lọ́kọ́ káfẹ́ tì bẹ́ẹ̀ mo ti bọ̀. mo rò wáyé kálukú sí mi nù pẹ̀lú ìpàtàkì àbọ̀rọ̀ kúrẹ́nu àbọ̀rọ̀ àbọ̀rọ̀ tẹ̀sọ̀rọ̀ wàmẹ́sẹ̀ àbá asọ̀rọ̀ asọ̀rọ̀ asọ̀rọ̀ akàmọ́ bá ti máa sọ̀rọ̀ ni àwọn ẹrú ọlọ́wọ́ gbọ́rọ̀ wa ẹni tó lọ́wọ́ bá bá nílò yóò tẹ̀jọ́ lọ. ìgbà mi absent láti máa yí nǹkan padà. lápẹ̀tùwẹ̀ wọ́n ní ẹni lọ́sì tó láti fún wa. ìyẹn wọn sọ pé náà rárá o àwọn àti ìdánilẹ́kọ̀ọ́ ń bí ní àwọn olùsọ̀rọ̀ láti fún wa ìdí tàbí lè ṣe sọ láti ń bí ni pé ọ̀rọ̀ àdúgbò àtàwọn sàárè ń bẹ́ ń sálẹ̀ mọ́tíláṣí. kọ́lá àdúgbò àti ti ta jókòó ní mọ́tíláṣí. kọ́lá lọ jẹ́ pé yóò kú la jókòó fá. àdúgbò bọ́lá ọgbẹ́ yìí ti bẹ́ẹ̀ lẹ́yìn. yẹn tó ní òkè lásán wọn ti máa ṣe bẹ́ẹ̀ pa tọ̀ sẹ́yìn pé tí o bá lóò ti sọ láti fún wọn bẹ́ẹ̀ wàláhì ó lè mú kí àyípadà ọgbà àtijọ́ tó ti wà ń bẹ̀ láwọn èèyàn náà tó péjọ pé ah sípéńtà àti ọ̀dà sípéńtà àti ọ̀dà ọ̀ọ́ ní tí wọ́n ẹni tó ṣe máa ń fún wa. wọ́n wá tí wọ́n wo ibi tí wọ́n pèsè fún lè máa ń pè ó dùn ó pé ọkà bí ṣe máa ru ké sókè ńlẹ̀ Yorùbá o. lọ́wọ́ àti ẹni pé sáfù aláàbò pẹ̀lú mẹ́yìn àyè sábà alákọ̀ọ́kọ́ ni lè má mú fẹ́ dúró. ẹnì kan ní ah, imam ẹ kún bẹ́ẹ̀ ní pé náà mi ń kún ẹsẹ̀ ń bẹ́ẹ̀ kún nìkan. ẹnì kan jẹba ti sọ́lá ọ̀dà ìsọ́lá wọ́n dà á lẹ̀bi. Ah, imam ti ti sọ́lá ti fọ́ ọdún ìlẹ́sìn bàtà ti sọ́lá ti ẹ̀yìn ti dé lóde ẹ̀dẹ́ ẹ̀dí ẹ̀ bẹ́ẹ̀ ni. anábìlá àgbọ̀dọ̀ dúró níbi tó ga ti tàwọn máa mú lọ. yọ̀ọ́dà kan lẹ̀ lọ́pọ̀lọ́ àwọn èèyàn pé ànábì ní àgbọ̀dọ̀ dúró pé àwọn wàá máa ànábì sọ ni. wọ́n fẹ́ tètè jáde kó ń bẹ̀. tó lẹ́yìn rẹ̀ ẹ̀rí pé wàhálà láàrin wọn débi wọ́n mọ̀ pé àwọn ọ̀gbọ́n fi ní. ibò míì ọlọ́run lè fún yín lágbára rẹ̀ wa nílùú kan lẹ́kọ̀ọ́ tán wá nípa ọmọ wa ọlọ́run ti ṣe ẹni tí ọlọ́run mẹ́tíláṣí máa ní á ẹnìkan àdúgbò ló ń wà fún àwọn àtẹlẹ máa mú kárí wọn bá ní àwọn tí lọ́ọ̀rì náà kò wọ́rú ayé sábà alákọ̀ọ́kọ́ kọ́bọ̀tẹ́ kọ́bọ̀tẹ́ tó sábà alákọ̀ọ́kọ́ mọ́ á dúró. tó ìbéèrè àti dáhùn àtẹ̀síwájú lẹ́yìn kan náà tó àwọn ẹ̀wọ̀n á ń béèrè kí n sọ nípa kílódé tí nǹkan ń bẹ̀rù tó bínú tó eléyìí ṣẹlẹ̀ níbi alẹ́ àná àti wọn á tẹ̀síwájú pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ láàárọ̀ ọjọ́ kejì ènìyàn nìkan wá béèrè ó ní lálẹ́ àná ní sọ̀rọ̀ láti rẹ̀ ṣá bàtàní kẹsì imam ẹ̀ dúró ní àyè tó ga ṣé kankan bẹ́ẹ̀ ni torí imam wa náà ilẹ̀ lágbára àwọn ẹ̀ ṣe ẹ̀ wá ló bá lẹ́bù. wọ́n ní bẹ́ẹ̀ imam yìí gan náà ló ti wá lu ìwé àdóòye wa ìmí àmọ́ àpilẹ̀ lágbára ló ti dé ọ̀rẹ́ mi náà ni sọ àbí mi ò dúró mbẹ́ o báwo ń tó kí ló dé tó fi dúró lẹ̀ oníkà ẹbí léèrè. àdébùlọ sọ̀rọ̀ máa tó ní ayé má bọ̀ gbọ́dọ̀ ga títí máa mú lọ. kálukú bá wúra o. ẹni ọ̀rẹ́ mi náà bá ní ìdá àwọn fi bí ilà ìgbé mo ti wá bìrì kí n sì sọ fáwọn púpọ̀ dáa wọ́n ní mínísítà nábì èyí ti gbogbo nǹkan mo lè rí ọwọ́ wọ̀ bá tí mo bá rí lọ́rọ̀ ní kí tàbá yọ táìsì yìí nìtí tàbá tòfin tàbá lẹ táìsì yìí màtí àkútà bá ti fọ́ táìsì ó ti parí nù bẹ́ẹ̀ o tàbá ti mi sí ọ̀nà wa tó èlò ọ̀rọ̀ bá ní a ti tú ta ọ̀gá kìíní kan apáni kan náà ti tó kìíní kan mọ́nà ọ̀la kòkòrò tó kálukú mọ òwúrẹ̀ jáde nìkì kálukú máa mọ owó jáde àbàtì wọn bá ti dáwó tó ti lé níbi five thousand ọba ní tọ́ imam ṣé ẹ fara ma kọ́ fọ́ abẹ́ ẹ fara ma wọ́n ní a ó ti di fífọ́ náà nù wọ́n ti fọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ìbò mi bẹ tọ́lọ̀ ń fún yín sí bẹ́ẹ̀ àbí òye wa ìbò mi sì bẹ tí wọ́n sọ pé tí wọ́n bá fọ́ kínní yẹn alùkìyàmà lọ́ọ́ bàrà rẹ̀. torí di eléyìí báyìí eléyìí fi hàn wá wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àyè lọ́dọ̀ lè gbà fún ọkọ̀ yí ìkan padà àmọ́ tó lọ́n bá kọ́ ọ ní kíkí màá sí ó lò bẹ́ẹ̀ ẹ má fojú kéré ń tẹ̀sí ọlọ́run lè tara rẹ̀ mú kí nǹkan lọ sẹ̀ tẹ̀lé ìpàdàkì báwọn. nítorí wọn gbà lérò ní pé gbogbo wa ní kí ni dùhátún ìlọ gbọ́ gbogbo wa ló lùpèpè lọ sí díẹ̀ tì ọlọ́. tó àwọn àlejò ní yìí báyìí wọ́n wá sọ pé kọ́ọ́lù ya kọ́wù mọ̀nà ńgbà wọn dọ́dọ̀ àwọn èèyàn wọ́n lẹ́yìn èèyàn wa. inna sami'na kitaban unzila agbọ́ nípa tírà kan lónìí o tọ́lọ̀ sọ̀kalẹ̀ lẹ́yìn anabi musa aleyhi salam o tún bẹ̀ tí wọ́n àdánù mọ̀ nípa anabi musa aleyhi salam yahdi ila al-haqq tírà yìí ó ń pèpè lọ sídìí òdodo tírà yìí ó ń pèpè lọ sídìí òdodo wa ila tariqin mustaqim ó ti ń pèpè tọ́lá gara ń pèpè lọ sídìí ọ̀nà tọ́lá gara. يا قومنا أجيبوا داعي الله أيا ẹ jẹ́ ká dá olùpèpè lọ́sọ́dọ̀ Ọlọ́run lóhùn ẹ jẹ́ á dá Ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallama lóhùn nígbà táwọn èèyàn láàánú dá lóhùn nígbà táwọn èèyàn di àwọn òpó nínú wọn àtàwọn ẹrú tí wọn jẹ sáà nábì pípọ́ wọn sọ ànábì lóko ẹwọ ọlọ́wọ́ bẹ ẹlẹ́dàá bó ṣe ń pààrọ̀ nù rẹ fáànàbí sallallahu alaihi wasallam. èèyàn gbà àlejànú gbà àwọn méjèèjì náà lọ́lọ́ ti rántí. àwọn tí wọ́n lọ bá pè àwọn èèyàn wọn wọ́n tó sọ pé ẹgbẹ́ ajá lò wà á rìn nù bẹ́ẹ̀ ẹ gbàgbọ́ yàwó fẹ́rẹ́ lẹ́kùn mẹ́tọ́ náà bẹ̀ fún ọlọ́wọ́ sàforíjì fún yín àwọn ẹ̀ṣẹ̀ yín wọ́n yóò jẹ́ kó mẹ́rin àdáyé lọ́la yìí níbi ìyá tí ta ní bí ronú. eléyìí fi hàn wá pé àwọn àlùbẹ̀nú yìí àwọn ni wọ́n gbọ́ alukur'an nínú ọ̀rọ̀ tó wọ́n sọ nínú suratul jinn ilé ìtọ́nà bẹ̀rẹ̀ pẹ̀lú qul uhiya ilayya ni istama'a nafarun min al-jinn faqalu inna sami'na qur'anan 'ajaba yahdi ila ar-rushd fa'amanna bihi ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا آه في أولى تلد نلا كيد ولو إيه ولو نتوم قال يا آية. وأنه تعالى جد ربنا يقول لما تبن جد ربنا قل ولدا وتضمن من اتخذ صاحبة ولا ولدا كن ياو كن بما tí ọ̀rẹ́ sáré ìdàgbà pẹ̀lú ọ̀rọ̀ àlùjáde kan mọ̀ kọ́lọ̀ òní yà o àwọn ìgbà kíkó bí ma àlùjáde kan mọ̀ kọ́lọ̀ ọ̀rọ̀ òbí ma dábàá pé ọ̀yọ́ obìnrin kan bá lò eléyìí hàn wá pé àwọn àlùjáde yìí báyìí àwọn ni wọ́n gbọ́ àlùkò ráàyè nínú ọ̀rọ̀ tí wá sọ wọn náà ní kí wọn anáwó kan rìjẹ́ ọ̀dọ́ mìíràn ẹ̀ wọ́n láwọn èèyàn tó máa ń bẹ́ẹ̀ nínú àwọn èèyàn. يعوذون برجال من الجن tí wọ́n máa sáàdì apá kan nínú àwọn àlejànú. Adébọ̀ àwọn àlejànú abọ́nbẹ́nu abọ́nbẹ́nu àwọn náà. Èrìjà lọ́nta lákọ̀ọ́kọ́ nínú àwọn èèyàn àti èrìjà lọ́nta lẹ́ẹ̀kejì lẹ́yìn tó lọ kú lẹ́lẹ́ dáadáa kìí sọkùnrin gangan lọ́wọ́ gbàlẹ́ o ṣùgbọ́n àlùmọ̀sọ́dọ̀ dín ìjọba lérò ni pé àwọn èèyàn kan wọ́n á máa sáájú àwọn kan nínú àlùjẹ̀nu bàbá àjọkùnrin ló ti bẹ́ẹ̀ bàbá àjọkùnrin ló ti bẹ́ẹ̀ bàbá àjọlọ ọkùnrin àlùjẹ̀nu wọ́n ti wá bẹ́ẹ̀ bàbá àjọlọ obìnrin àlùjẹ̀nu wọ́n ti wá sí ti bẹ́ẹ̀ àwọn kan nínú àwọn èèyàn wọ́n á máa sáájú apá kan nínú àwọn àlejàmú ṣàdádó ọ̀hún ọ̀pọ̀ àwọn àlejàmú wọ́n tún wá nílé wọ́n nílé wọn fún nínú ọbẹ̀rù wọn kún ní bẹ̀rù wọ́n tún sàlékún ìdẹ́rùbẹ́ ní fún wa. eléyìí jẹ́ ìṣesí àwọn lọ́rùbáwá o ní ayé ìjàmílíyà wọ́n máa ń sáàdì àwọn àlejàmú wọ́n lábẹ́ wọnú pápá agbẹ́rẹ́fẹ́ wọnú gbó agbẹ́rẹ́fẹ́ wọ àyíká tọ́já wọn máa tọrọ sáàdì lọ́dọ̀ àlùjẹ̀mú. ìwọ àlùjẹ̀mú tó ń sọ ibi tá a wáyé dáàbò bò ó sọ̀hún o mọ́jọ wọn ràn yàrá o mọ́jọ wọn lọ àlọ́ ọ̀dẹ́ o aburú méje ó ti wọn àyíká méje ó tẹlẹ tó wọn. ọ̀nbẹ́nu gàtọ́ àmàṣe bẹ́ẹ̀ ni máa ń tàgé àwọn àlùjẹ̀mú nìyẹn. a sì máa ń gbé nínú ádàbù yorùbá ọwọ́ àbẹ̀bẹ̀ náà nínú ádàbù yorùbá àwọn yorùbá àwọn náà wọ́n máa sábì àwọn àlùjọ́nú wọ́n máa wá wọn tẹ́lẹ̀ náà mà nípa àwọn ọdẹ tọ́dẹ bá rí gbẹ́ ti lè wọnú kó kó fi júbà fún olùgbó tọ́ba wá júbà fún olùgbó ṣé ìwọ olùgbó mọ́tò wọn rà sínú gbóyò jẹ́kìbọ̀ wọn dẹ́ o jẹ́kì ọ̀bọ̀ wọn dẹ́ o mọ́tò wọn rà ní mọ́bọ̀ torí pé ìran kìnnìkan wọlé kọ̀ọ̀ká bò ọ̀dẹ̀ ìran kìnnìkan ìran kìnnìkan wọlé kọ̀ọ̀ká bò ọ̀dẹ̀ ìran kìnnìkan òun ti kágbó mọ́tò wọn rìn àyìnlá nínú gbóyè bẹ́ẹ̀ làwọn abẹ́sẹ̀ títí dọ̀la àbẹ́tọ́ba gba ìsìláàmù nù wọn bẹ́ẹ̀ làwọn babaláwo máa ń ṣe títí dọ̀la àbẹ́tọ́ba pa wúlẹ̀ tó di mùsùlùmí nù wọn. kàkà kó lu gbó kó pèsè ààbò fún kó lu gbó kó fi láyà balẹ̀ kó lu gbó kó fi lọ́kàn balẹ̀ ó dùn ẹ̀ tẹ̀rù bá wọn nìyí iye kan lè yọ sí pẹ̀lú ojú ní pàkọ́ ojú kan pàkọ́ ojú kan níwájú lọ́mọ ọdún mẹ́ẹ̀ẹ́dì pé ìrìn àbójú kan níwájú àbójú kan lẹ́yìn ó lè gbé mi sè. Tala ni bọ́lá yẹn wọ́n yé jáde mbẹ́. Lọ́wọ́ ti dúwà fún wa. Gbogbo eyín àdàbà tó ń pa kọ́ wọ́n ọ̀gbánu yẹn bọ̀. Ìlú títí ń bẹ olùgbò olùgbò àbá olùgbòkè lọ jẹ́ àgbọn lórí igi àgbọn ọ̀nà lẹ́ẹ̀ma lórí lẹ́kọ̀ọ́ sì kúlẹ̀ wọn táwọn kúlẹ̀ òun lẹ́kọ̀ọ́. ìwọ ń tọrọ pé kọ́ fọ ẹ dákun abọ́ ọmọ ẹgbẹ́ tẹ́lí gbà bàbá ló wá ti yó dáadáa wọ́n kàn mọ́ ọlọ́tàn tí wọn náà ti bá ní. ẹ mọ̀ kó ló ẹ gbà kò bá àlìsàn tí wọ́n ti fún wa. àlìsàn ló lè jẹ́ sí lójijì ọmọ ilé ní nǹkó wọ́n dá ní ọjà àkókò ní tó ọ̀dà gbogbo ọ̀dà bíbi tí wọ́n ti ń rúbọ ni wọ́n ti tutù ọdún egun pé ọdún egun àwọn dé wọ́n ti wá ju àwọn ọmọ eléwu àwọn ọ̀dẹ wọ́n ti ń jó àbá níta ti ń jó yẹn ìgbà àwọn ti ń fún àwọn ayé ògùn àwọn ti ń fún àwọn ayé òlógún èlò wọn ra mílíkì nígbà tó tẹ̀ bí ọ̀tá yé èlò wọn ta mílíkì nìsín rọ́bì lórí báyìí ó ti kú wáyé ibi tó ń tó wáyé tẹ̀ tutù egun wáyé tẹ̀ kíníkà ọ̀wà tẹ̀lé abẹ́gi mọ́ngò mango ti ti so àjànú kan mú wọn kó wọn máa ń sọ lù wọn wọn máa ń sọ lù wọn pé ọba bá ti gbà ọgbà ọgbà kí ló bẹ bàbá ìdílé bá fi ń sọ mango rì torí ẹ̀ ló ti jẹ́ pé bọ́ọ̀lù ti máa ti nù ẹ̀ rẹ̀ ni ti ń pọ̀pọ̀ wọ́lá yóò bá dàn wò pàdé náà ẹ̀dínmú gbogbo ẹ̀ ti ń pọ̀pọ̀ náà lọ́gbọ́n ẹ̀ tó bá wọ̀ ọ̀pọ̀ pàdé lẹ́rọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ọ̀gá ẹsẹ kini kan ní ọjà kini kan ṣe kini kan jọ kini kan bá ṣe kini kan ní kini kan ṣe ẹyin kini kan ẹyin kini kan mo ti wá júbà mo wá rí bà kí bà tẹ kí kini kan tẹ kò ní tẹ. ẹ̀rí dírẹ́bà tó sọ́bẹ̀rẹ̀ sí ní pọ̀ ọ̀gbọ́n tó ti mọ́tò mọ́tò tó mú ló ti wọn ayé ìgbà tó fi ọ̀pọ̀ lẹ́yìn kó tó di kọ́ kó dá sí yàrá. ìlẹ́yìn náà mọ̀ dírẹ́bà mi ti dá ọbẹ̀ ojú òun ọ̀gbọ́ láì jẹ́ pé dénjà sí ìtò dénjà àbá mọ́tò tọ́ǹbù wọn á lọ bá sáàrin igi ẹlẹ́nu ẹ̀gbọ́n á kún lọ́rùn títí dá òkè yá tẹ̀wọ̀ kọ́lá àbí ọ̀là ọ̀là òkúkú mọ́tò àmọ́ alhamdulilayi bẹ́ẹ̀ ni ẹ̀rẹ́ ìdájọ́ ká mọ́wọ́ ẹkú palẹ̀ máa ń gbọ́dọ̀ nínú òde ń bọ̀ gbogbo òkú òkú níjọ́ títí inú òde de bọ̀ nítorí pé mímọ́ nìyẹn ti ó ti rọ̀ mọ́ nǹkan gan wàlúwàhí ẹlòmíì tó bá ń tíráàbù láti ibi lọ sábẹ́kúta ó lè ti di ọ̀tá tó tún padà kí ló dé òun gbàgbé kíní kan yìí níjọ́ tó kọ́ ọ̀rọ̀ àpọ̀ tó ń dè tó ń dè ní ọ̀pọ̀ ẹlẹ́kùn ẹ̀yin olóògùn àwọn wájú oògùn kankan wọ́n yẹ ẹnu iye tí a bá fẹ́ tààrà ó ń dèdè yẹn dè mọ́ra tí òbí ní kú bẹ́ẹ̀ bá ní abẹ́ rà àwọn bàbá ńlá yóò rí ìpínlẹ̀ yóò rí tí ọ̀yìn láì bàbá ńlá yóò rí ti ẹ̀yìn wà rí tí ọ̀yìn láì lórí ìlànà àwọn ọkùnrin wa àti ká gbà bọ́lọ̀ nìsinmi ká gbà bọ́lọ̀ ọ̀rọ̀ wa nìsinmi. àwọn ẹlòmíì wọ́n sì ti sọ àgùránì náà dọ̀pọ̀ wọ́n tó alukurani tó ń dè wọ́n tó alukurani tó gùn bí àwọn ọ̀daràn tí wọ́n máa hàtà bẹ́tì ẹ̀dá ní kọ́líkọ́lì láti parí mọ́tò máa hàn bọ̀ wọ́n wà wọ́n pè ó lágbára. ẹ̀rí tó lọ sọ pé dídídì á adọ́lórí mẹ́rin ẹ̀ṣẹ́dẹ̀. ṣé o kí dáàbò wọ́n parí rẹ̀ sí ìlú láàrin. mímu lọ́bẹ̀rẹ̀ gbólóò yẹn bó làwọn ti ti kọ́ wọ́n wá kọ́ dasam dasam mẹ́tàdì lọ́lọ́dọ̀ wọ́n wá kọ́ dasam bẹ́ẹ̀ wọ́n ti máa gbàgbọ́ bá ti fẹ́ káfìrì ọba òwe láwa yáàdì káfìrì ni ọ. àìbẹ̀rù ọlọ́run jẹ́ wàhálà ló máa bá ti bẹ́ẹ̀. torí di eléyìí báyìí ìsìláàmù ọgbà fẹ́ máa wá sọ̀bà ara ń tọ́ta kùtọ̀ náà ẹ gbọ́dọ̀ wá sọ̀bà ara ń tọ́ta kùtọ̀ náà èyí wá kí nǹkan kan sọ̀yàn àti kọjá pé nǹkan tó tún máa dẹ́rù báyìí sọ̀rọ̀ kókò tẹ́ ti mẹ́nu ọ̀nà lẹ́yìn tẹ́lẹ̀ kọ́ máa sọ ètò lè máa wọlé yọ máa gbálẹ̀ sí lè máa nì pàmí ọ̀nà àjọ náà ni wọn tupu gbogbo ara ilé ìjẹun kan torí ẹ gbélé tí rẹ mọ yí dálé o kò wọn bá mi ní ìjẹ òun náà ni wọn padà bá ti ìjẹun kan. ẹnìkan ó lè wọn wọn rì mọlẹ àwọn tí gbogbo máa dàrú bẹ́ẹ̀ pé rì ọmọ lè máa dàrú ni wọn ò ní lè ntẹ́yìn fẹ́ lò láti múlé máa sòrò ní wọ́n á múlé gbóná báyìí. tó bẹ́ẹ̀ náà ni wọ́n máa jẹ́ gbogbo ẹ̀ tí ò bá gbọ́ náà gbọ́ tó ti pé nǹkan méjì láti sọ́lọ̀ ní wọ́n kọ́ sọ̀. àgbọ̀dọ̀ kíyè sára àgbọ̀dọ̀ kíyè sára. tọ́lọ̀ bá ti tán láti pààyàn kí ló lè gbà ẹ́ lẹ̀. tọ́lọ̀ bá ti ti tán láti lààyàn kí ló lè gbẹ̀mí èèyàn. ọ̀la ìmáàní ọ̀pọ̀lọpọ̀ nínú wa di yòrò ó ti bọ́ omi tipẹ́ ọ̀pọ̀lọpọ̀ bí wọ́n ti gbòògùn gbọ́ ọ̀pọ̀lọpọ̀ bí wọ́n ti gbà wọ́n lè lómi gbọ́ lọ́rọ̀ yìí yín ni gbogbo olùgbà lọ́dọ̀ ọ bàjẹ́ ni ó tó bẹ́ẹ̀ tọ́ba tó ìwọ kú pẹ̀lú ẹ̀ tọ́ba tó kú pẹ̀lú ni bàbá wà gbà ìwọ ni ìyá wà gbà bí ẹ bá ti kú pẹ̀lú orí ibu ya gbà ó bí olórí ibu kan obìnrin tó ń bá kú eléyìí ni kó o fi ti rọ̀ ibo lọ́tẹ̀lẹ̀ eléyìí ni kó o kó síbi ìgbàsẹ̀ yẹn yóò fi gbé púpọ̀ àwọn nígbà tí o bá gbóná láti yà ó lọ pé bá ń ṣe tí gbogbo ọkọ̀ orí kúndùn òkúka níbo ló ti lè ṣiṣẹ́ fún àwọn fún àwọn òdùnmọ́ọ̀fì náà tó lè ṣiṣẹ́ rẹ̀ kò lè ṣe ó lè fi lásán kọ́ ti jẹ́ bàjẹ́ ti jẹ́ ń dáadáa ọjọ́ ìbò ti ṣiṣẹ́ dàrí. anáàlú ọ̀sán ọmọ àlù àlù sọ́lá ọwọ́ àfihàn àtúntí àti sọ pé tá a bá fẹ́ gbanjú ọ̀dà lọ́dún èèyàn kí ààbùn ààbùn ni dáadáa ẹgbẹ́ bọ́jú lọ́dún èèyàn ní ìsìnkú náà kí ni bọ́ọ̀d. Tani juice làwọn ra. Bẹ́ẹ̀ ṣe kọ́. Náà. Ẹ má tọrọ aburú mi fún bá. Lórí pé ló pa ọgbẹ́ fẹ́ gba aburú, ọ̀mí aburú náà tún ní bá. Mọ̀ ọgbẹ́ yẹ tó ẹ kàn lọ ra ọsàn ọsàn ẹ lọ rọ ọsàn ẹ wà fún ẹ fún ẹ fún ẹ fún ẹ fún ẹ dàtúgbò máa mú ọ̀rọ̀ kọ́ yé èèyàn òbúkátà àtúkà òbúkátà kí ní kẹ́kẹ́kẹ́ wọn náà wò síra wọn ọ́fíìsì tó mú tẹ́lẹ̀ àtẹlẹ wọn sáré léyìí dùn léyìí dùn bẹ́ẹ̀ ni bí nǹkan dáadáa lé dùn ọtí pọ̀ dùn rí. dábàá àwọn ọlọ́sìn náà ní ìjà wọn náà rò sí pé kí làwọn lè ṣe wọn náà bẹ̀rẹ̀ sí ní pápọ̀ mọ́ júùsì wọn pápọ̀ mọ́ kìnnìkà àti kò ní dáa bọ́tí láyé ìdàgbé àmà wọn ọba àtúntò kò ní dáa fún wọn ọba àtúntò yín tí kò ní dáa fún. torí àkàràmọ̀ kọ́ wọn wá ìsìláàmù wa bẹ sọ fún abẹ mẹ́ta di àlùjáde o ẹ mẹ́ta di nǹkan irun o ẹ mẹ́ta di àwọn àjẹ́ o ẹ mẹ́ta di àwọn odó o ẹ mẹ́ta di àwọn alùpàá o ṣùgbọ́n ẹ̀sà di ọlọ ẹ̀sà di ọlọ tẹ́lá sọ pé àwọn òbí lẹ́ òtítọ́ tẹ́lá sọ pé àwọn òbí lẹ́ ìdìbò ìṣẹ́rì máa kọ́nà òtítọ́ ọ̀la tí máa ní máa ń bẹ ọ̀pọ̀lọpọ̀ àbúrò ọ̀mà yẹ̀ wá lẹ̀ nítorí pé ẹ wà protected ju gbogbo protection lọ. àlẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àbísọ́ làwọn akọ wa nínú àdéhùn Khawla bint Hakim eléńtọ́ wà bí anájọ́ wa ni ó ní mo gbọ́dọ̀ náà ti sọ yìí pé man nazala manzila ẹnikẹ́ni tó bá ń sọ̀rọ̀ síbi kíbi àgbẹ̀ ní tàǹtàwọ̀ àwọn adébí kan ní ẹja adóka ti sọ̀rọ̀ àti ìmídèsì bẹ́ẹ̀ bá ti fẹ́ bẹ̀rẹ̀ nílẹ̀ báyìí ẹtì débi tẹ̀ lọ ọbẹ̀ sọ ètò sẹ́ẹ̀lì ẹtì débi tẹ̀ lọ ilé tẹ̀ fẹ́ dé sí ẹtù ọ̀rẹ́ gbọ́dọ̀ dábọ̀ kọ́ wí nù. أعوذ بكلمات الله التامات من شر ما خلق أعوذ بكلمات الله التامات من شر ما خلق أنا بلاني تضاوده لم يضره شيء حتى يرحل من منزله ذلك رواه مسلم أبرقون الشيء بتتيكم به الله أكبر مسلم أبرقوا على ماوي إذا تبا ماوي أعوذ بكلمات الله التامات من شر ما خلق yẹn tí mo sá di ọlọ pẹ̀lú àwọn gbólóhùn rẹ̀ tó pé ìyá àlùkòrò hàn níbi àbúrò dọ́là ń dá. àwọn olùmọ̀dé bá tọ̀ ọ́bì wọ́n lé léyìí tọ́ka sí pé kẹlẹ́mẹ́tì wọ́n àyíkẹ́lẹ́ mu wọ́n àlùkòrò hàn lẹ́yìn sẹ́mọ̀ọ́dún kọ́ ọ̀rọ̀ ọlọ́ọ̀kẹ́ ṣe ń dáadáa lóṣù wá ṣe ń ta àdá ni làkàna àdá ṣèrìkàn eléyìí ọba jẹ ṣẹfọ sọlọ lórí bá ti ń fi nǹkan bí ìtọ́jà tó sọlọ ń tagi mo rò pé wa àmọ́ ọlọ́ ìròyìn ọlọ́ọ̀ni ìròyìn ọlọ́ọ̀ kó má kì í ṣe ń ta àdá tó ṣe àlùkò olùfẹ̀sẹ̀ bá kẹlùkọ́ olùfẹ̀sẹ̀ ìta máa sọ nípa ìròyìn ọlọ́ọ̀ ọ̀yàtọ̀ sí ìta máa sọ nípa àpapọ̀ ọlọ́ọ̀ gbàtí pàápọ̀ ọlọ́run èsì tá a dá adébẹ́rẹ́ òyìn ọlọ́run náà kọ́ èsì tá a dá. ọ̀rọ̀ ọlọ́run là ń fi ń sáàdì torí pé ọ̀rọ̀ ọlọ́run ìròyìn ọlọ́run. ìyẹn ni pé Al-Qur'ani ti sọ̀rọ̀ ọ̀nà kéde wọ́pà lọ́jọ́ pépà tí wọ́n báyìí. ẹni tó bá fẹ́ lè yẹn sáàdì ó ti tẹ̀wọ́ tọ̀lọ̀. mo rò pé yọ wa torí pé pépà dídá lọ́dọ̀ dá àmọ́ ọ̀rọ̀ náà ti ń bẹ inú rẹ̀ tó ń bẹ dáadáa torí ọ̀rọ̀ náà ní ẹlẹ́sìn máa dájú kì í ṣe ibi tí wọ́n kọ́ sí tóbi tí wọ́n kọ́ sí ní pépà yẹn pépà kún máa ń tọ́lọ̀ ọba ti kéde tọ́lọ̀ ọba dájú. torí ẹ̀dá náà ẹni ká gbìyànjú máa wí gbọ́dọ̀ yìí ní gbogbo ibi bá bára wa adé tó dá ìkan wọn ni ah, hòtẹ́ẹ̀lì yẹn obìnrin ẹ̀dá àkọ́kọ́ wọ hòtẹ́ẹ̀lì tọ́jú ẹ̀ mọ́ hòtẹ́ẹ̀lì àwọn ọ̀dà rẹ̀dọ̀ wa wọlé àwọn olùkọ́ni máa ti lẹ́yìn ta máa ti sẹ́bi màkànnà pẹ̀lú gbọ́dọ̀ àbúrò ní sẹ́yìn bẹ́ẹ̀ kú mẹ́. ẹsẹ̀ ìdílé kan àwọn olùkọ́ni máa ti lẹ́yìn ta máa ti sẹ́bi màkànnà. ẹ sọ kálẹ̀ ike bẹ́ẹ̀ ẹgbẹ́ gbọ́dọ̀ ká ta sọ́sẹ́ tó máa tẹ̀síwájú nínú rẹ̀ àjọ yín àwọn olùkọ́ni máa ti lẹ́yìn ta máa ti sẹ́bi màkànnà. ẹ pẹ̀lẹ́ yìí ọ̀nà ní gbólóhùn tó yẹ kó máa wà lẹ́nu wa. Bẹ́ẹ̀ni sọ pé gbólóhùn kan jọ bẹ́ẹ̀ náà. Táà máa wí láàárọ̀ láàárọ̀. Táà tó máa wí nírọ̀ lẹ́rọ̀ yẹn. Àárọ̀ òbòdò gbẹ̀dẹ̀ máa ti rí náà fi ta máa dé. Mẹ̀ntẹ́rì máa padà. Ó ní àgbà bá ni. Àárọ̀ òbòdò gbẹ̀dẹ̀ máa ti rí náà fi ta máa dé. Mẹ̀ntẹ́rì máa padà. Ọ̀dà tẹ́ẹ̀ máa wí láàárọ̀ kí n sọ̀kọ̀ tán àgbọ̀mọ̀ lábáwá ẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ nìkan lákòmọ̀ lábáwá ló fẹ́ rà lọ́wọ́ àgbẹ̀tọ̀ ọkọ̀ lábáwá náà nílé ọlọ́mọ ẹ̀dẹ̀ eléyìí gbólóhùn àdúrà ni tọ́wọ́ alátẹnu àmẹ́bọ̀ Muhammad ọ̀gbọ̀gbọ̀ àwọn àlejò àlejò tẹ̀lẹ̀. agbára ọkùnrinmọ́ gbàmí ìyá lè sọ̀kalẹ̀ lórí ìrìnàjò pẹ̀lú ẹ̀mí kó wọ́n fẹ́ lójú sọ́jú mẹ́ta rẹ̀. tí gbogbo abúlé ayé yóò ti tẹ̀ tó bá ti dúró torí rẹ̀ ẹ má ta gbogbo náà yìí ó ti ṣẹlẹ̀ rí ní ìwà lórí ìrìn àjò ó ti dọ́gun fún mọ́tíráìbà ẹ̀dúró ẹ̀dúró ẹ̀dúró ọ̀sáfẹ́tọ̀ ọ̀sáfẹ́tọ̀ àti ti gbèsè bá kú rẹ̀ pàdé yìí ó ń tọ̀ bí kéèyàn ti yan ń bára mu ṣé bàbá náà ló dò ènìgbà ẹni gbọ́n ẹni kékeré kájá ẹgbẹ́ fún torí àmọ́tọ́lá tó bó ti sọ̀kalẹ̀ ká ìsọ̀kalẹ̀ àwọn olùsọ̀kalẹ̀ máa ń tẹ̀lé ẹ̀rù gbà máa ń tẹ̀lé ìṣẹ̀lẹ̀ mọ̀kànlá wọn láì wà lọ fírì kódà kíkẹ́ ìlú náà yọ. àgbà kan pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà kódà olùmọ̀wá àgbà ọ̀ṣẹ́ ìkókò àwọn ẹni àwọn tó ń gbòkó bàbá sọ̀kalẹ̀ síbi kan lásán tá a bá wọ bí kankan wọ́n ti a bá wọ mọ́tò gbogbo mọ́tò tá a bá wọ̀ gbogbo mọ́tò tá a bá wọ̀ fẹ́ẹ́ fẹ́ẹ́ fẹ́ẹ́ fẹ́ẹ́ lẹ́lẹ́ sọ̀kọ̀rọ̀ nínú àhárẹ́ wọ́n máa kọ́ nínú àná o mọ́kànlélí wọ́n yìí náà ìlànà ọ̀gbìn náà lẹ́mú nǹkan ìbò ẹ̀ ní wíwú rẹ̀ lọ́dẹ̀ náà tíráàbù lọ́dẹ̀ náà tíráàbù ẹ̀ wíwú bẹ́ẹ̀ wọn làwọn tó ń wò pé káyọ̀ tó sọ pé àrùn òdòdó kẹlẹ́ máa ti ní náà ti ta máa ti mi ṣẹlẹ̀ bá kàrà lórí ẹtì sọ sínú ìkan báyìí ẹtì sọ sínú mọ́tò bá aburú kan ní sọ ìgbà ìjáde nínú mọ́tò ìyá ni kéde ń bá ara ti di pẹ̀lú gbọ́n náà mọ́tò ní láksidẹ̀ntì máa ń jì. ó di òkà rẹ lọ́jọ́ òkà rẹ ọjà mọ́ kankan jọ rọ́bìṣì káwọn tó kà lọ́dọ̀ ní abúlé bẹ́ẹ̀ bá ti mọ gbọ́dọ̀ náà ẹ̀rù ìdágbọ́n náà. yóò bá náà fi lọ wí yẹn o tààmà tààmà mo bá wẹ́ tiẹ̀ ẹlọ́kọ̀ ẹ̀ wí dáadáa. ọ̀rẹ́ máa ń sọ yorùbá lẹ́kùn torí náà ní oníjó ṣiṣẹ́ ẹ wá gbé ẹgbẹ́ nípa wí àti wí ọ̀ọ́ máa wí ọ̀ọ́ máa wí. أعوذ بكلمات الله التامات من شر ما خلق إتوا تامات من شر ما خلق أو لا ẹni ká fi mọ àwọn ọmọ wa àwọn ìyàwó wa ibi táàbù wa kò sáàbù bòmí tí wọn bá wá ń ṣe tó fi bẹ̀rẹ̀ ọlọ́ọ̀bà sọ yọmọ sọ níwájú yóò máa sọ lẹ́yìn yóò máa sọ lókè yóò máa sọ nílẹ̀ yóò máa sọ lọ́tún yóò máa sọ lókè ìfẹ́ ọlọ́run ló ti gbogbo nǹkan lọ. wọ́n máa wú xeyìrò àbúrò ọlọ́run náà dáa jùlọ ní sísọ yẹn. abẹ́rẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹlẹ́dàá pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára àti àwọn àrùn rẹ̀ tó ga ìtọ́ rẹ̀ tó nípa tó wúwo tó di ẹ̀wúrin lọ ọlọ́run bá kó ti sọ wa ọlọ́run bá kó sànù wa kọ́mọ dàwọn àtàkùn ká dà sànù wa kó tó fi ọ̀pọ̀lọpọ̀ àlékún àgbọ́yé fún wa ọlọ́run ti fẹ́ àwọn ìyàwó wa àwọn ọmọ wa àwọn òbí wa gbogbo mùsùlùmí kára àfà ọlọ́run bá ti fẹ́ fún wa mo rò pé jésù kò mọ̀ pé wa wọ́n ní mẹ́sẹ̀gì kan tí wọ́n fẹ́ pàṣẹ sí wa mẹ́sẹ̀gì kan fẹ́ pàṣẹ sí wa yẹn wọn ló fà á sí agbára wa fi àsìkò díẹ̀ sílẹ̀ nítorí káyọ̀ lè bá gbà wá lórí rẹ̀ eh, Abdulaziz. Thank you. É mais é por favor. É normal, é normal Passa, é vazio. Dale. Alhamdulillah, àdúgbò fún ọlọ́run ọba, àwọn àdúgbò fún ọlọ́run, ọba tí ó ṣe ìdánilẹ́kọ̀ọ́ ti ní nínú fún ọ, ní ọlọ́run ọba ọjọ́ ìṣe ìlú fún ọjọ́ ìlú ìkọ̀kọ̀ wa. Àwọn ọmọ wa tí wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún ọjọ́ ìṣe ìlú wa fún wọn, ìdánilẹ́kọ̀ọ́ wọn. Gẹ́gẹ́ bí ìkéde tí ó wà àkọ́kọ́ ní ìdíkù wọn ìdíkù ìdìbò sí wọn. gẹ́gẹ́ bí èsì sí àwọn àti àwọn kọ́mítì ṣe wọ́n ní kí akéde fún wa. a tún fẹ́ àdínkù ìlọsíwájú fún ìjókòó yìí. àárín bí ọ̀rọ̀ yẹn jáde bí oṣù méjì ẹ̀mí mẹ́ta sẹ́yìn ṣùgbọ́n kò tí ì lápá tàbíkù lápá yẹn ló fà sí àfiwájú sáyẹ̀nsì kí kéde fún wa a nídìí àwọn tí wọ́n mọ̀ nípa bóòlù àti rìkọ́ọ̀tù.